kí gbogbo wa nínú ilé aláyọ̀ yìí. Eh, apá kejì nínú ọ̀rọ̀ tí màmá sọ, òun la fẹ́ bẹ̀rẹ̀ láti gbọ́ báyìí. Eh, but ẹ bá ti wá bá mi gbọ́, ẹ máa bá mi share, ẹ máa bá mi like ẹ̀, ẹ dẹ̀ máa bá mi subscribe lé lórí. Olúwa lọ́jọ́ èní kò ní fi gbogbo wa sílẹ̀ Ìwọ tó o bá ti subscribe sórí ìkànnì yìí Green for God News, jọ̀ọ́ bá mi subscribe sí i. Ibi tó bá ti pàdé ohùn yìí, máa bá mi subscribe sórí ìkànnì wọn. Ó ṣe kókó ní àṣẹ Elédùmarè ọba mímọ́ ẹ má wàá gbàgbé hmm, ẹ má gbàgbé láti lọ bá wa fi owó sínú àkáǹtì òmìnira hmm, àkáǹtì òmìnira yìí nìkan ló lè gbé wa kúrò nínú oko ẹrú tá wà yìí o ẹ lọ bá wa fowó sí ẹ tẹ bá ti wá gbọ́ ẹ bá mi pín ẹ bá mi share ẹ dẹ̀ wá bá mi subscribe lé lórí ẹ ṣé gan ó yá ẹ jẹ́ a gbọ́ èyí tó kù nínú ọ̀rọ̀ màmá ẹ má bá mi kà ẹ ṣé gan thank you. ṣé constitution wà nìyẹn nígbà tó kó tó so gbogbo ẹ̀kọ́ mọ́ra wọn tán tán náà wọ́n sọ ní nàìjíríà

yes tọ́ba bá tọ́ba ṣe nǹkan ẹ̀ nílùú ní gbóyà ń ṣọdún kankan wọ́n ṣe ọba máa jó pọ̀tọ́ àwọn náà mọ bó ṣe jẹ́ aráàlú ò ṣe pé kọ́ máa ṣe láàmì aráàlú ọbẹ̀ yẹn ọ̀tẹ́kọ̀ bà mí nǹkan tó bá súnmọ́ jù nǹkan mí lè ṣe é wá di pé àwọn ọba wọn mo ṣe there was one time kan ní ọba wọn lọ́pàá tí wọ́n ń fọ́ra wọn létí ọba ń fọ́ba létí pátí ẹ ṣe àti mọ̀pọ̀ ọba yorùbá kọ́ yẹn yíyan ṣe ọba yorùbá ká má tanra wa láíláí yíyan ṣe ọba yorùbá nǹkan tó ṣe jẹ́ pé àjẹ́ndà tán nílẹ̀ kọ́lọ́n tó bá aṣọre yorùbá nation ni pé wọ́n máa gba gbogbo adé wọn wọ́n ṣe gba tàwọn haúsá wọn máa gbà á àjẹ́ndà tán nílẹ̀ nìyẹn wọ́n sọ wọn pé kò sí ọ̀kan bẹ̀ náà ṣe báwo làwọn yàn wọ́n àbí ifá wọn ifá <laughs> ṣe báwọn náà mú wọn ẹni tó bá máa ṣiṣẹ́ fún wọn ìmíì wọn á tún máa sọ fọ́ba míì pé tí àwọn ò bá wọlé ní àgbègbè ẹ tẹ́ ẹ máa bá ẹ àwọn ọba yẹn náà bẹ̀rẹ̀ sí lọ máa gba àwọn oríṣiríṣi wọn àwọn tán ti fi joyè oríṣiríṣi oyè náà kúnjẹ nǹkan táwọn àbúrò náà ní ẹ̀kọ́ sí ọ̀kan kò ságbára mọ̀ wọ́n fa àwọn èèyàn joyè wọ́n máa ṣe sẹrímọ́nì wọ́n máa ṣe patí ló bá tán tó dẹ̀ jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn gangan ní ìjọba kò ṣe ìgbà tíjọba mi ti wà méjì ò lè wà náà kò possible ẹ gbọ́ náà ok nígbà tí ọlọ́run nígbà yẹn tán sì wà ní àpapọ̀ kọ́nà tó ṣoore fáwa nígbà tán wà ní tí wọ́n wà lápapọ̀ ẹgbọ́n kan tó ń pe nàìjíríà náà wọ́n ní federal republic meanwhile mo máa ń sọ fún àwọn èèyàn pé fraud lórúkọ yẹn gbogbo orúkọ tí nàìjíríà ń jẹ́ fraud because kò sí nǹkan tó ń jẹ́ republic nínú nàìjíríà ìlú tó bá ń lo republic kò kí ń sábà orí ọ̀gá méjì ò lè sínú ọkọ̀ kan náà ẹ̀yin lẹ́ ń control dáradù ẹ̀yin lẹ́ ṣe gbogbo ẹ̀fọ́ faradù so kí lẹ́ ọba sí kí ṣe kí nìkan tó bá ṣe ju ẹ da aráàlú àwọn aráàlú á máa fi ọba àwọn heritage àwọn culture àwọn kò sí nǹkan ẹ̀rọ máa ń fi wọ́n ọ̀pẹ́rẹ́sì aráàlú wọn ò lè sọ̀rọ̀ wọn ò lè ṣe ọkọ ọba mi máa ma sọ pé à ẹ̀ tó ń bá sọ̀rọ̀ à kọ́ má lọ yọ òun wọ́n ń tẹ́kùn òun kò kí wá ní kí ní àǹfààní ẹ̀ ayé àtijọ́ náà sí ẹ̀rí nǹkan tó pọ̀ tó bẹ́ẹ̀ tó le tó bẹ́ẹ̀ wọ́n ti lọ wọ́n ti lọ ṣígbá wọ́n ti lọ́ tiwọn oríṣiríṣi míì máa wọlé míì máa ṣe wọ́n ti lọ kàkà kó bàjẹ́ lójú àwọn kàkà kó ṣe kinní kan nígbà wo wọ́n ti lọ wọ́n ṣàbá lè sọ pé ó bàjẹ́ lórí wọn yẹn àwọn lọ ẹ̀ṣí ọba làwọn ètò wà nílẹ̀ nílẹ̀ Yorùbá ṣọba ni wọ́n ṣé wọ́n fọ́lò heritage tàyà àtijọ́ yẹn ṣé wọ́n fọ́lò ẹ̀ gbígbà irọ́ kò gbọ́dọ̀ bàjẹ́ lójú àwọn ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ ń sìn meanwhile wọn kúkú mọ̀ wọn wọn recognize wọn wọn kàn fi ilẹ̀ pé wọ́n fún wọn ní táìtù yẹn nìkan táìtù yẹn nìkan náà fún wọn níbi tó wọ̀ sí dé ọba Yorùbá máa sọ òyìnbó ọba Yorùbá ni o á lè máa sọ òyìnbó ó fẹ́ àdírẹ́sì àwọn èèyàn nílùú ẹ̀ á lè máa sọ òyìnbó jákèjádé ládàradà nígbà tán ṣètò ìfún a máa sọ òyìnbó ní orí ilẹ̀ bàbá ẹ̀ ní orílẹ̀ bàbá ńlá ẹ̀ wọ́n á máa sọ òyìnbó èdè oko ẹrú èdè amúnisìn tí wọ́n fi gbá gbogbo nǹkan jẹ́ mọ́ wọn lọ́wọ́ á tún dúró wájú àwọn èèyàn ẹ̀ á máa sọ òyìnbó játijàti máa sọ òyìnbó rádaràda òyìnbó òfò níwájú àwọn èèyàn ẹ̀ ní orílẹ̀ orílẹ̀ bàbá ẹ̀ wà lọ́ba ní ọba bó nìyẹn náà tẹ́tírí tòjú ọba ń sọ pé ọba bó ni ó àwọn wo ni ó wà lábẹ́ yín ta ló wà lábẹ́ yín tẹ́ fi lọ́ba láyé àtijọ́ eh, aráàlú ló wà lábẹ́ ọba ọba èèyàn ló ń jẹ́ ọba náà aráàlú ló ń jọba àwọn ni wọ́n fi síbẹ̀ aráàlú dẹ̀ ń communicate wọ́n jọ ń ṣe gbogbo ẹ̀ wọ́n jọ ń ṣe ìgbé ayé wọ́n jọ ń ràn ní ìlú ni wọ́n jọ ń ṣe ni kọ̀tíǹsì ọba náà dàjọ́ sọ fún mi ta ni wà ní ọ̀ndà ẹ constituency wo ni tiẹ̀ ipò wo náà fún ẹ jàre ẹjọ èwo lẹsọ tí wọ́n mú ṣe rí ilẹ̀ sọ àbí tí wọ́n bá fẹ́ pín owó àbọ̀ fẹ́ ṣàbòsí tí wọ́n bá ti fẹ́ hùwà kàkan wọ́n á ti pè wọ́n pam wọ́n ti dé wọ́n á ti bá wọn sọ kẹ́kẹ́kẹ́ á ti sọ fún wọn pé ẹ wò báyìí ni o kinní kan ni nǹkan táwọn fẹ́ ṣe rèé o wọ́n á pín owó fún wọn ẹ ṣàdákẹ́ ẹ má lẹ gbọ́ ẹ má lẹ ṣe wọ́n á ti lọ wọ́n á ti gbowó wọ́n lọ àìmọye owó bẹ́ẹ̀ lóríṣiríṣi wọ́n ṣe pín owó ẹ̀mí Abíọ́lá náà nìyẹn lóríṣiríṣi wọ́n máa ọ̀pẹ́sì aráàlú láti pé owó fún wọn so ta ni ẹgbẹ́ ìwọ tó bá ní ọba yorùbá ní ẹ̀sìn ọba lórí kíni lórí kíni ẹ̀dẹ̀ ẹ̀ máa máa tan ẹ̀ta lẹ́ńtàn ẹ̀ máa ní ẹ̀ culture culture wo ṣé gbogbo ìtàn ti gbé lọ káàkiri gbogbo museum láti rìn káàkiri ìlú òyìnbó ọ̀gá wọn ní gbogbo ẹ̀ wà tó kí ni nǹkan tẹ̀yìn gbé dání gan kí lẹ gbé dání kí ọba lórí kíni ẹ̀yin tí wọ́n fẹ́ gbàgbọ́dé fọmọ yorùbá. <laughs> ọlọ́run ọba o kábíyèsí o ẹ jẹ́ kó yé wa dáadáa wọn ò rore fún wa rí o ìgbà táwọn amúnisìn ti sọ wọ́n di játijàti àwọn amúnisìn ti sọ wọ́n di rádaràda wọn ò jẹ́ kankan mọ́ èsì kankan wọ́n ń pè lọ́ba mọ́ ó máa ń dunwó èmi báyìí torí ìdílé tí mo ti wá nìyẹn ó máa ń dùn mí pé ah ẹ̀wọ̀n tán sọ ìjókòó yìí dà ẹ̀wọ̀n tán sọ ipò ọba dà á nílẹ̀ yorùbá ṣá of all places ilẹ̀ yorùbá á kábíyèsí o àwọn ọba anyway ó mà ṣe o káì ó mà ṣe o àwọn atajẹ ọmọ ìjìnlẹ̀ ọba náà ló máa dùn jù kò kò kò má kà ìlọsíwájú ìlú ló ṣe pàtàkì ṣẹ́ni tó bá ń pẹ́rẹ́ lọ́ba ń san ọba kí ni ẹ́ àwọn èèyàn wo ni ó wà lábẹ́ ẹ̀ ló ń kọ́ńtró agbára wo náà gbé fún ẹ tó ń lò àṣẹ wo ló ń lò ibù kan tó jẹ́ nǹkan ìbílẹ̀ èwo ló ń lò tó lóun sọ òyìnbó náà tó bá tún máa ṣe ń gbà mí wọ́n tún wọ aṣọ òyìnbó á wọ aṣọ òyìnbó tó kí ni ọba kí ni ẹ́ náà kó a má tan rẹ o ìran Yorùbá ló ní but hey kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ nǹkan tó fẹ́ ṣe ni ọ̀dọ́ tiwọn náà àwọn pa wọ́n yọ gbogbo lọ́balọ́ba kúrò gẹ̀ẹ́sì òun ó mẹ́ntẹ́ẹ̀nì tiẹ̀ pọ̀ ó yọ agbára kúrò lọ́wọ́ rẹ̀ ó gba agbára òṣèlú fún aráàlú àtàwọn tó ń bú tó bá mú pé wọ́n jẹ olórí ìlú òun náà nìyẹn even though wọ́n máa gba wọ́n máa gba òkè lẹ́nu ẹ̀ o pọ̀ tó gbé rẹ̀ kúrò nínú à ń ṣe òṣèlú ó gbé rẹ̀ kúrò ó kàn fẹ́ ṣe ceremonial cultural gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn fancy fancy ló ń ṣe ó dẹ̀ jókòó lórí owó rẹpẹtẹ ó jókòó lórí owó òun láì ṣe lórí àìmọye nǹkan tẹ́ pé ń control ọ̀sán gbàṣẹ lọ́wọ́ gbogbo ibi tí wọ́n lọ káàkiri àgbáyé wọ́n make sure nǹkan tó sọ fáwọn máa ṣe yẹn wọ́n ṣe wọ́n ṣe so kí ló kù tẹ bá dẹ̀ ti lọ sọ pé wọ́n dìbò wọ́n ṣe lè ẹ̀ ló bá tán tẹ̀bá àwọn tí control wà lọ́wọ́ ẹ̀ nìyẹn tẹ̀bí nítorí aráàlú lọ́ba ṣe sọ pé òun jọba so ìgbà tó bá ní access aráàlú tó ní nǹkan kan ṣe pẹ̀lú aráàlú mọ́ tó ọba bó ní ẹ ẹ máa joyè orúkọ oríṣiríṣi náà tẹ máa pé oyè oyè kúnlẹ̀ rẹpẹtẹ ọ̀nà máa ń fowó jẹ́ ni ọ̀nà máa ń fowó joyè ẹ bá fún ọ lówó wọn á fún ẹ lóyè ah a máa rí ọlọ́run wájú ẹ <laughs> tán a lọ sí palace ẹ wọn náà ń ṣòye fún ọ ẹ wọn ń jó cultural dance kan ẹ kìíní kan ta ló ń tọ́ ta ni ta ló ń tọ́ ta ni kí nìyẹn ikú ètì sí kí ló jẹ́ kí ló já mọ́ kí ló wà nínú progress aráàlú nínú ìgbésí ayé aráàlú ìgbé ayé aráàlú kí ló wà nù ẹ̀ same thing àwọn ọba yìí ó ní bẹ́ẹ̀ jẹ́ ń pàdé àpòpọ̀ májèjì gbogbo ẹ̀ làwọn brọ́dà máa sọ fún yín tẹ́ ń pàdé àkókò mọ́ àjèjì gbàtẹ́ pé kò kú sí nǹkan míì tẹ́ máa ṣe. mo fẹ́ kó yé wa dáadáa ni o bí àwọn amúnisìn wọ́n ti mé kan redundant kò sí nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀. àwọn òṣèlú dẹ̀ mọ̀ pé àwọn gbàgbára lọ́wọ́ wọn wọ́n mọ̀ torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ah, ọba yorùbá òṣèlú á máa ṣe anyhow ó ṣe wà nìyẹn <laughs> ọlọ́run kábíyèsí o tó kí ló kù òṣèlú ló máa fún ẹ ní ìwé aláwọn fún ẹ credentials àwọn fún ẹ ní kíní pé o dọba sọwọ́ tá lágbára ọba ẹ wà wá ní èèyàn kan wá láti ọ́fíìsì or something like that wá náà kó ọ̀pá wọ́n wá fún wọn lọ́pàá fún wọn ní náà fún wọn ládé náà wọ́n ṣàná bá ń gbé nǹkan kan wá fún wọn ibi tó sọ di rádaràda tó sọ di rádaràda míwàá àwọn tó wá kọ́pì ṣé bẹ́ẹ̀ nígbà tí ọba gẹ̀ẹ́sì tuntun ìfẹ́ jẹ ṣé bẹ́ẹ̀ lóṣìṣì tán ṣe gbà tí ìyá gan lọ ẹ mọ òṣìṣì sẹrímọ́nì tán ṣe tó jẹ́ pé wọ́n kọ́pì ẹ̀ lọ́dọ̀ àwọn Africans pàápàá lọ́dọ̀ Yorùbá àwọn mẹ́ǹtẹ̀ tiwọn lára pé wọ́n mẹ́ǹtẹ̀ tiwọn náà ṣe wọ́n dúró pa ní àjèjì ò lè wọnú láì bloodline wọn wọn fẹ́ kò níjọba àjèjì oníwọ̀ kò níjọba but àwọn tí wọn wá kúrò ẹni tó bá ní kàn gba education kàn gba ìmọ̀ wa kàn gba ọgbẹ́ àwọn àmà akúrò kan pé àánú ah, no no civilization nìyẹn ah, ó ti lajú ni ó lajú gan ojú ẹ̀ là ní àwọn tójú ẹ̀ fọ́pa ah, ó lajú nìyẹn o ìmọ̀ ọ̀ṣọ́ mọ̀ ìwọ́ kó fààyàn mọ́ra nìyẹn o kó kóyàn mọ́ra nìyẹn o yes ìfẹ́ ò ní boundary o mo máa ń sọ o ìyẹn ò mọ anywhere àrí kò mọ anybody o ìfẹ́ ò ní lóko ní kankan anywhere ló lè cross but ìwọ tó bá wà ní àwọn ipò kan tó delicate o ti mọ̀ pé o ní ibi tí ìfẹ́ láti mọ but tó bá mọ̀ pé o lè ẹ̀fẹ̀ kúrò ń bẹ̀ yẹn lára ọba àti tó tọ́ nìyẹn ìṣe ọba àti tó tọ́ bá ń sìn náà gbà tí ò ń ṣe rọ́ọ̀ṣẹ̀ fóun ló wà lẹ̀ òun lájọ́ sọ yìí náà ẹjẹ́ àjọ gbé wò síra wọn náà kò sọ́ba mọ́nà nílẹ̀ yorùbá sọ́ba wà ní. wọ́n wá ń dùn wọ́n wọ́n ń dùn wọ́n nílòkulò wọ́n fi wọ́n ṣe iṣẹ́kíṣẹ́ ègé sàrànù. wọ́n bá ti gbówó fún wọn wọ́n ti kówó fún wọn wọn ò ní jákọ́ sọ̀rọ̀ ẹ gbogbo bí ilẹ̀ yorùbá ṣe rí. ṣé ẹ̀ ń gbọ́ bí wọ́n ṣe ní ìyà ń jẹ àwọn èèyàn ṣá ṣé ẹ̀ ń gbọ́ àwa tá a wà ní diaspora ṣé ẹ̀ ń gbọ́ pàápàá ju ẹ̀yin èèyàn jàtijàti rádaràda tí gbogbo tó ń jẹ̀bi lọ lọ́run tó máa rọ̀ síwá yé yín tí ẹ̀ dọ̀tà mákindé táyà sọ̀sọ̀ kú sọ wèrè káàkiri. irọ́ ni o irọ́ ni o irọ́ ni o mi ò mọ nǹkan tó dé tẹ̀ ṣe máa sọ pé lọ́ ló ń ṣẹlẹ̀ sí ṣé bá sọ fún ẹ lọ́nà ṣé kò ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí tó wá gbé àgbógbé báyìí màríwò ẹ̀yìn egún ṣẹ̀ṣẹ̀ jáde ni ẹ̀yìn èèyàn kéèyàn játijàti kò níbi téèyàn máa ti gbadé ẹ̀sìn ní ti dáadáa ni. bọ̀tí káàárín ó dáa bá rìn torí ó jẹ́ ká máa rí ojú ọ̀tá ó jẹ́ a rójú ọ̀dàlẹ̀ torí bàtọ́ rò pé àwọn fẹ́ àwọn bá ṣe ṣe bá rójú ẹ̀ kò sí ìwọ̀n tó fẹ́ kọ́ bá ṣe kí ló dé kò ságbára mọ́ tọ́ba gan bá kọjá àyẹ̀wò gan máa ó máa ní crime ó máa commit crime àṣebí ọmọ ọmọ tó lọ ní láìpẹ́ ìgbọ́lọ̀ ń foríjì ṣebí orúkọ ọba wọn ló kọ orúkọ ọba sínú complaint tó lọ fọ́lọ́pàá ẹ jọ ṣe ipò ọba nìyẹn ẹ jẹ́ àgbo ẹ má jà tán ra wa náà kí ló dé ta fẹ́ tán ra wa ṣebí lára pé wọ́n ń tàn wọ́n ń tàn yàn wọ́n ń tàn yàn òun náà lọ sọ gbogbo ẹ̀ ní bó ṣe rí ìlà ẹ jẹ́ àròtọ̀ ọ̀rọ̀ kà sọ kí ló ṣẹlẹ̀ wọ́n ní tó bá sọ nígbà wọ́n ṣe máa sọ yorùbá máa kú bẹ àwọn ọmọ òkú bẹ something like that tax tó tọrọ say the truth ni ẹjẹ gbẹrù wá shape ọba wọ́n dẹ̀ ń kọ orúkọ ẹ̀ mọ́ àwọn criminal to commit crime mélòó mélòó bẹ́ẹ̀ wọ́n á lọ bá ọba bo àwọn àròkàn máa lò yín fún tani fún kíni ìrìn àjò ilẹ̀ Yorùbá ìkọjá bẹ́ẹ̀ o ó ti ju ó ti lọ tètè ẹ́ yàrá <laughs> pé ńgbà tán ti lè gba tán ti lè kún gbágbó nìyẹn tán ti ṣẹ́ dànù ó tán náà nìyẹn ó ti tán àtìgbà náà ti gbàgbára lọ́wọ́ ọba Yorùbá àtìgbà wo ni ẹni bá máa tan rẹ̀ ní kó tan rẹ̀ ẹni tó bá fẹ́ tan rẹ̀ ní kó tan rẹ̀ nǹkan tó ṣe easy fún wọn nìyẹn pé àjẹ́ńdà kan ní lọ́wọ́ àwọn máa gbàgbára lọ́wọ́ ọba Yorùbá wọn máa máa lọ gbowó lọ́wọ́ àwọn sẹ́ríkì wọn máa máa lọ tò sẹ́yìn àwọn sẹ́ríkì kò rí bẹ́ẹ̀ náà ní pé ìbàdàn wọn náà ní gómìnà wọn ṣé gómìnà wọn náà bọ́ba omi ìmọ̀ ẹni náà náà ló fi sẹ́ríkì àbí fúlàní sí káńsọ̀ fún bàdẹ́. ọba ni ọba olúbàdàn ọfíìsì sẹ́ríkì nọmba nine ní kínní ní council of ọba ó wà nọmba nine. nílẹ̀ nílẹ̀ yorùbá àkílódé ṣáà ti rí pé jákèjádé rádaràdá ọba ara ni wọ́n gba jákèjádé wọn yẹn sẹ́ni kí nílẹ̀ yorùbá òfìsí káńsọ̀ ọ̀pọ̀ ọmọ yorùbá ẹ̀ta ló ń tọ́ta nígbọ̀n ẹ̀jẹ̀ tó ju wá nàgídí tí scale bá wà bẹ́ẹ̀ kó jábọ́ tẹ̀lá ṣiṣẹ́ tó lọ fi dáyà àṣọ gbogbo scale tó bá wà lójú ọmọ yorùbá kó jábọ́ kó dànù gbogbo ìdẹ́tú kí gbogbo ìdẹ́tú ni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n fi tani sínú káńsọ̀ ọkùnrin tó bá ní ọmọ ọ̀tá àwọn náà ń jẹ́ bẹ́ẹ̀ àwọn gangan náà ń jẹ́ bẹ́ẹ̀ torí tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé ilẹ̀ gbàgbára lọ́wọ́ wọn ẹ̀ tí wọ́n ń pè wọ́n ní ẹ first class ọba ẹ second class àbí ṣé first class àbí grade ìjẹ̀mọ̀ tó ń pè wọ́n já wọ́n ṣà wọ́n tún kalẹ̀ fún wọn first class ẹ ṣe hmm. ẹ wọ́n tún tọ̀ wọ́n wọ́n tún tọ̀ wọ́n wọ́n tọ̀ wọ́n àbẹ́ máa rí ó dùn mí gan ni àyànkọ́ sọ fún mi wọ́n náà ní ẹ̀ à mi ò rí ní adé orí wọn yẹn AliExpress ni ebi àná tí ń made in China eh? adé ah! Yorùbá made in China yéé kábíyèsí o ó ti tán kí ọba bo <laughs> ah, ni ẹ̀yin wá fẹ́ gbàgbọ́dé ẹ lè tọ́lọ̀ ṣe ní déédéé ìgbà déédéé àsìkò ẹlẹ́rù yẹ̀yẹ́ ni yẹ̀yẹ́ náà ṣe ọlọ́run gọ́vnà àti pè ẹ ti bẹ́ ele eléyà ti dé ẹ ti bẹ́ ẹ dẹ̀ ló bá ní. so àsìkò tẹ́ ń ṣe àwọn nǹkan tẹ́ máa ń ṣe yẹn ó ti kọjá o a máa tọ́ a kẹ́ ẹ máa ta àwọn èèyàn yín lẹ́wù kẹ́ ẹ máa gbàbòdè kẹ́ ẹ máa ṣe ó ti kọjá kò sí nǹkan tó jọ ẹ wá rò pé fẹ́ plan lórí ìjọba délé ó yẹ kẹ́ mọ̀ pé. all things are past na nye ti lọ ó ti lọ all things ó ti lọ all things ó ti lọ gbogbo nǹkan ti di tuntun báyìí all things ó ti lọ all things ó ti become new báyìí tẹ wá rí new tọ́lọ́ ń gbé wá yìí ah, ah, ah, ó ga jù gbogbo àwọn ètò da tó da nínú tọ̀hún yẹn ó wá glorify ẹ̀ ẹ máa wòran ẹ̀ rí ó sọ náà ó ní glory ìsìn. ó ló máa greater than ti tẹ́lẹ̀ ṣe bọ́ lọ́hùn gbogbo yẹn ti lọ ó ti lọ náà nìyẹn kò sí nǹkan tí wọn lè ṣe sí gbogbo àwọn olóyìnbó tá a rí kò síbi tí ò lọ bá ń bẹ o ṣé Russia ni ò lọ bá ni àbí France ni ò lọ bá àbí òun ni ò lọ bá ni gbogbo ọ̀nà lọ́ba nà Amẹ́ríkà ti ẹ̀kọ́ lè lọ bá a tó jẹ́ pé torí ọ̀dọ́ ẹ̀ pé most of them gbà yẹn Britain náà lọ ti kúrò British pọ̀ bẹ́ẹ̀ wọ́n hate ọba kú ọba báwo wọ́n disrespect ọba náà kò kò dáa so tẹ́tọ́ bá fẹ́ tán rẹ̀ ní kó tán rẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ ọba mọ́ Yorùbá torí ọba yá àtijọ́ ọba tí Yorùbá ní bloodline náà ọba nìyẹn gbà yẹn but meanwhile system tó ń lò tó máa fi oppress tó fi ṣe division of class òun ni wọ́n wá change àwọn tó bẹ̀rẹ̀ new system of government wọ́n pè ní republic democracy gbogbo òun náà wá change wípé agbára ti pọ̀ jù lọ́wọ́ àwọn tó ń pè ní àwọn ọba yìí agbára ti pọ̀ jù because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ṣé nísìn níbi tán wà sí ṣó ṣe é ṣe kán kàn ṣá àwọn èèyàn káàkiri kán láwọn fẹ́ lọ tà wọ́n wọn lè ṣe bẹ́ẹ̀ the only way tán lè ṣe náà ni pé kán ba ìlú jẹ́ kán mọ̀ọ́mọ̀ ṣe kà kán bàlú jẹ́ kí ìlú má dáa so àwọn èèyàn wá kó wọn kúrò náà àwọn tó bá dà wá kó wọn jáde kúrò náà so that àwọn tó kù wọn kò kú yé wọn wọn bá wọlé tán kó nǹkan wọn lára wọn tán jí nǹkan wọn lára wọn wọn but àwọn ètò ti mọ̀wé yẹn tán ti kàwé tán ti lajú tán ti ṣe àwọn yẹn lè dá nǹkan mọ̀ àwọn yẹn lè fẹ́ dá góòlù wọn lè fẹ́ dá dámọ̀nù wọn lè fẹ́ dá nǹkan ni wọn mọ̀ àwọn yẹn náà máa kó jáde àmàgbà àwọn lọ gbé kíní kan Canada àwọn lọ gbé England UK àwọn lọ kí ní kan oríṣiríṣi ìlú Germany oríṣiríṣi ìlú káàkiri àgbáyé kọ́ la wà ní náà la wà káàkiri ọlọ́run kó ṣàánú fún wa ọlọ́run nílé wa kó oúnjẹ ni ṣé ṣé òun kọ́ ni àdúrà yẹn kó kó má jẹ́ òun kọ́ ló ni ṣé nǹkan tó fà á kọ́ yẹn tó dẹ̀ ó wà níbi imú ẹ̀kọ́ tí wọ́n ti lé jìnnà àwa wá wà wá wá sílùú yín wá rúra wọn dé àìmọye pẹ́pẹ́ a ìgbà míì tẹ́ bá wọ plane tẹ́ bá ní ẹ̀ lọ sí Áfíríkà abẹ́ tẹ́ bá tẹ̀lé ẹ̀ lọ sí Nàìjíríà yẹn Èkó for that matter àwọn tẹ́ máa bá jọ wọkọ̀ ẹ̀ tún máa wo ni pé ẹjọ́ ṣé ilẹ̀ Yorùbá lẹ́lẹ̀ lọ Èkó mà ní ṣé kò lẹ́ lọ ṣá ibo kí wá ló dé bo ni gbogbo àwọn funfun yìí lọ kí náà wá kiri nígbà táwa ta nílé ní òtì àwọn àṣàkúnlé kí lẹ́yìn lọ́n wálé wa gbogbo àwọn tó dáa tó dáa wọ́n ti kó wọn kúrò lẹ̀ àwọn tó dẹ̀ kúnlẹ̀ wọn kọ́ ti mọ̀ pé kí náà mọ̀ pé wọn mọ̀ náà ti gbogbo bá àbá ṣe máa kẹ́rù wọn tán wọn nímọ̀ ìkọ́ sọ́mọ̀ pé tí àwọn ò bá kó àwọn bá ayé àwọn ti bàjẹ́ wọn ò ní ìkọ̀kọ̀ ẹ̀ lọ́dọ̀ dẹ̀ ò ní ní ọkàn wọn ò ní ètò tẹ̀ jẹ́ pé áfíríkà ti lajú pé òkè ṣé báwa náà lọ́dọ̀ ń lò èmi gbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ni ìgbà ni mo ti kọ́kọ́ sọ pé irọ́ o à ní gbé resources wa jáde o ìgbà ni ọlọ́run ti bá mi fi sínú gbogbo wọn káàkiri bàmá add value sí ni o àṣemọ́ àgbàmọ́ ìgbà tó náà bẹ̀rẹ̀ yorùbá ìmọ́lẹ̀ ni yorùbá ìmọ́lẹ̀ la jẹ́ nítorí ìran tó ń sin ọlọ́run tó àyànfẹ́ la jẹ́ wájú ọlọ́run ọlọ́run nífẹ̀ẹ́ wa gan-an láti àbí àti àṣírí pọ̀ lọ́wọ́ yorùbá kó tó di fún ọ̀sán gbogbo ẹ̀jẹ̀ rádaràdá ìgbé ayé gidi gbogbo nǹkan dáadáa gbogbo nǹkan òfin òfin ọlọ́run ọmọ yorùbá ló ń lò ó gbogbo òfin tó ń pè ní ten commandment gbogbo ọmọ yorùbá ló ní nà àwọn náà ń lò ó àwọn ò yí padà ìgbà tó ti kó òfin yẹn sílẹ̀ ọmọ yorùbá ò yí padà ìran tọ́lọ̀ dá kó máa sìn òun lọ́mọ yorùbá náà ọmọ yorùbá wá di pé àìmọye nǹkan tẹ́ pé tí ò gbọdọ̀ gbó tí ò gbọdọ̀ rí ẹnu tí ò gbọdọ̀ sọ náà ṣe àwọn kan wà ń wọn láwọn ọba wọn bá àlúwo adé made in China kẹ́yàn kan má tán rẹ̀ o ṣé àṣẹ gómìnà àṣẹ òṣèlú náà máa fún yín àwọn náà máa ṣẹ̀ṣẹ̀ àpúrùbù yín yàrá kọ́yàn kan má tán rẹ̀ jẹ́ oníkàkùn má lọ jókòó kó lọ wá ṣe <laughs> ó yà lọ jókòó sínú ilé ẹ̀ torí irọ́ ni wọ́n ti yí padà nítorí náà fẹ́ ṣe náà fẹ́ kàn akọ̀yìn lẹ́yìn ẹ̀yin dẹ̀ ń ta ẹrú fún wọn gbà yẹn ẹ mọ̀ pé ẹ̀ ń ṣera yín ẹ ti ń ṣera yín ẹ ti ń ṣera yín gbogbo àwọn tó yẹ kó jókòó fún yín kó jókòó náà ti kó ọgbà lọ́wọ́ yín àwọn wá dé àwọn wá dé òkè gbogbo yín kúkú lẹ́rú àwọn ti mú gbogbo yín lẹ́rú. àwọn kọ́kọ́ tí mo fẹ́ ká ká wò dáadáa nìyẹn kéèyàn kankan má tàn rẹ̀ má jà tàn ra wa ṣàkíyèrè nǹkan ṣe ṣàrí kan ti ń dà lùtẹ̀ wọ́n ti ń pò lùtẹ̀ ọ̀tọ̀ tó fẹ́ àjèjì ṣàkíyèrè tó tún bá jèjì sínú káńsọ̀ gọba tẹ̀sí rí wọ́n bọ̀ díẹ̀ díẹ̀ tó bá ṣe díẹ̀ ọlọ́run ló máa yọ wá ó yẹ ká máa fọpẹ́ fọlọ́run ká máa yan ọlọ́run gbogbo gbà ní o fọlọ́run ṣoore yìí fún wa o tó ta bá máa bóyá àwọn èèyàn tó bá máa máa gbọ́ wọn á kàn máa gbọ́ pé ẹ bá máa tún ṣe wá lóúnjẹ tó ń tà ń sìn oúnjẹ fúlàní nìkan lè rà o skul o wọn lè ṣègbè mí o bẹ́ẹ̀ bá ti lè sọ fúlàní kẹsà haúsá gbàgbé ẹ̀ ṣé wọ́n ti bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ ọlọ́run tó gbé yorùbá nation dìde fún ara ọlọ́run ló gbé dìde o kò ṣeé gbé lulẹ̀ o kò ṣeé gbé ṣubú o àfẹ tó bá fẹ́ kú ó máa para ẹ̀ ní ẹ wo ẹ lọ kà á ó wà bẹ́ẹ̀ nígbà tọ́lọ́run ti sọ fún Moses bóyá let my people go láti point yẹn títí wọn fi délẹ̀ lérí gbogbo tó dúró sọ́nà bí ọ́sẹ́kù wọn parun ni gbogbo wọn pátá bí Fáráò ṣe rò kó ní agbára tó parun àwọn àtọ̀gbọ̀n ẹ̀ wọ́n parun Jẹ́ríkò tẹ̀rí yẹn jẹ́ wọ́n bá pè jẹ́ lásán àwọn èèyàn máa máa gbòmù à odidi Jẹ́ríkò lọ́nà gbà yẹn jẹ́ ebẹ́rí ibi tó strong yìí ẹni tó ó ti ó ti ó ti ìlú ẹ ó ti bọ́dà ìlú ẹ wọn lè jáde wọn lè wọlé ibi tó ń ṣe kí ọ̀dọ́ ẹ̀ dé nìyẹn wọ́n bá pe jẹ́ báyìí wọ́n sọ jẹ́ ìyẹn náà gbogbo wọn kú òní òun kò ògiri lọ́dọ̀ jẹ́rìí kò níbo ni ó wó dànù ni ọlọ́run lóun ní àwọn èèyàn máa kọjá wọ́n ń lọ sílẹ̀ lérí ìwọ ní ìwọ ní wọ́ọ̀lù kan ìwọ ní ìjọba kan lágbára kan títí parako tó wà ní jẹ́rìí kò lókun gbogbo tó wà bẹ́ẹ̀ ló bá jẹ́ ló pa wọn obìnrin kan ṣoṣo rehab tó help àwọn israelite gbà tó wá spy bẹ́ẹ̀ nìkan ló survive toró ṣoore fún àwọn israelite látàtà tó gbẹ̀yìn tẹ̀ ń ṣoore tẹ̀ ń ṣàánú ìran yín sìn à ọlọ́run ó ní nǹkan rere rere tó fẹ́ ṣe fún yín o ẹ dẹ̀ máa rí gbà lágbára ọlọ́run ẹ máa rí lòtọ́ títí láì ní gbogbo oníkálukú tó ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ tá à ń ṣiṣẹ́ tá à ń ṣe tó àà òré ńlá ni ọlọ́run ti ṣe fún wa ó dẹ̀ máa jẹ́ ó máa jáde mọ́nu fún wa títí láyé kò sí nǹkan tó wà ní jẹ́ríkò tó survive omi ibẹ̀ gan ó bàjẹ́ ni bẹ́ẹ̀ láìsà tó ṣẹ̀ṣẹ̀ wá bá wọn tún ṣe ọlọ́run ní òun sọ pé ìjọba délé ẹ̀yin kan wá lẹ́yìn ní àìjẹ́ àìjẹ́ àìwèrè wo lẹ́yìn ta ni yín níbo ni òun ẹ̀ fẹ́ máa oppress aráàlú ẹ fẹ́ máa ṣe kà aráàlú ẹ̀ láàánú wọn lójú ọlọ́run dẹ̀ lóun ti dé yẹn òun làánú òun ti dé ó yá aráàlú gbà ká padà sórísun wa ó ṣe dọ̀ràn kí ló dé gbà tí ò ṣe pé à ń ṣe yorùbá tí ò ṣe pé ọlọ́run ló dá á kí ló dé. ẹ̀wọ̀n alẹ́ ìpẹ́ wọn fẹ́ lu ẹ̀yàn ọba kan ọba wo àwọn brothers mi máa ṣàlàyé dáadáa fún yín mi ò fẹ́ gbẹ́nu lé yẹn torí mi ò fẹ́ sọ ni. ìrọ̀lẹ́ àná èèyàn mi ò fẹ́ sọ. So bọ̀kọ́ tí mo kàn fẹ́ kọ́mọ Yorùbá mọ̀ ni pé ẹ má jẹ́ kí ọ̀kan gbajá lọ́rọ̀ bọ̀ fún yín. ẹ̀dá kúlà kú lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là láìpẹ́. kí ni ọba wo ló sọ pé kí ni àbáwọn gómìnà sí kọ́ níta ni wọ́n ní ọ̀ṣẹ́ ìgbéraga o a máa sọ fún yín odidi wọ ọba ọba. ẹ jókòó ǹde ẹ pàtẹ́wọ́ ẹ lọ jókòó sí tẹ́ǹtì ọba gọ́vnà ọba máa ti jókòó lọ ẹ ṣáà máa rí fídíò yìí wò dáadáa tọ́ba dẹ̀ máa wò kan tán wá ṣe náà wọ́n lè ní bóyá classroom méjì kan náà ṣí àbí àwọn kan ń ṣe pé nǹkan tó láǹfààní rere a ti jókòó lọ rẹpẹtẹ ẹ ti jókòó jókòó ládé yín o made in China ẹ ti jókòó káwọn gómìnà yín tó dé adé wa kàn ṣe ẹni hà ètò báwọn akínyìn ètò báwọn ò kínyìn a tún bọ̀ yín lọ́wọ́ àṣẹ bí òyìnbó ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ń sòyìnbó ṣe bẹ́ẹ̀ ń sòyìnbó ẹ kí ló dé tí gómìnà lè bọ̀ yín lọ́wọ́ náà àbóyìnbó kọ́lẹ̀ ń sọdú ẹ̀hẹ́ náà ẹ̀ ń sòyìnbó ẹ máa wọṣọ òyìnbó ẹ̀ ń wọ ẹ kí ló dé tí wọ́n bọ̀ yín lọ́wọ́ á bọ̀ yín lọ́wọ́ náà wọ́n á ṣèkọ́wọ́ yìí á ṣèkì yín dáadáa wẹ́wẹ́ tó bá dẹ̀ ń gan kò tẹ̀ ní ṣèké ládùúgbẹ̀gbẹ̀ yín kọjá ẹ̀yin ni kẹ́ lọ dọ̀bálẹ̀ ẹ má jẹ́ ọ̀kan tán èèyàn kan rárá láyé kò sí nǹkan tó jọ báwa máa ní ọba kan bọ́n ṣe fẹ́ ṣe yẹn blueprint yẹn o ó máa fún gbogbo wọn ní equal right yẹn ni níbo wá ní àṣẹ táwọn fi ń ṣe ọba wà báwo àwọn fẹ́ pàṣẹ àwọn brothers wọn máa ṣàlàyé fún yín àṣẹ ìwo báyìí lè lè yọ náà ló gbé kalẹ̀ o blueprint ọlọ́run ló gbé kalẹ̀ kò sí méjì ẹ̀ níbi kí ìdìbò sọ fún yes àwọn nǹkan kan wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ó lè fẹ́ jọra ó lè fẹ́ jọra láwọn ìlú kọ̀ọ̀kan but kì í ṣe pé kọ́pì ìlú yẹn láìláì tẹ́ bá rí ẹ ti mọ̀ pé ó unique ẹ̀ ń rí ẹ̀bọ̀ mo sọ fún yín níbo ni ìwọ tó fẹ́ contest pèsè owó ònáwó ònáwó rárá lẹ́yìn ìjọmọlúàbí ẹ lọ́ṣàlàyé rẹ ó ti tán ti fẹ́ dìbò fún lọ́ṣàlàyé rẹ bó bá ná sísì ẹ̀mọ̀ ni tó bá ná sísì torí ẹ̀mọ̀ ni àwọn tó ná máa dáràn wọ́n máa dáràn èèyàn kan god father kan god mother kan god sister kan god uncle níbo lẹ́ẹ̀ ti rí wọn níbo lẹ́ẹ̀ ti rí god the father nìkan ló wà ọlọ́run nìkan ló wà nílẹ̀ yorùbá ọlọ́run làgbẹ́kẹ̀lé wa wọ́n tẹ́ pé o fẹ́ ṣe dáadáa tọ́lọ́run ti fi sí yín nínú tẹ́ mọ́ra yín tọ́lọ́run ti pè yín wípé yá lọ jíṣẹ́ ìfáwọn èèyàn ìwọ lọ́jọ́ ipò yìí lọ́jọ́ ipò yìí lọ́ṣẹ̀ ipò yìí ẹ̀sìn mọ́ra yín bọ́tẹ́ lómi wá ní àpolówó kò wá láti ìdílé lówó kò ń ṣe kinní kan kò sí nínú àwọn àbí ṣé bẹ́ẹ̀ rí wọn tó ń ṣe nàìjíríà àwọn ọmọ wọn ti fà àwọn ọmọ wọn sí wọ́n tún ti fà àwọn ọmọ wọn sí ẹjọba olófẹ́ kan mẹ̀kúnnù àwọn tó ń bá wọn jí ballot boxes àwọn tó ń bá wọn jí àwọn tó ń bá wọn jójó ranù káàkiri tó ń bá wọn tó ń ṣe <laughs> ìjà wo àwọn ọmọ tí ẹ jẹ́ kí n gbọ́ ẹ jẹ́ kí n mọ̀jọ́ wo ló bọ̀tí ilé ìtẹ́ pé ọlọ́run ti ṣèyanu owó náà bá ti lẹ̀ ó lù ẹ̀ náà nìyẹn ẹ tó bá wù ló lè pè ẹ ó dẹ̀ ti lù ẹ òkè lọ ṣe dáadáa fún àwọn aráàlú gbogbo everything ní kọ̀ ṣé bó làwọn òdútà ń gbé káàkiri àgbáyé everything ní kọ̀ ni ìmí gan wàá gbẹgbẹ olówó gidi ojú àlẹ o ti gbẹgbẹ kọjá onímọ̀ onímọ̀ òkìlókanibọdì ṣèbó wàrajà wàrajà ọ náà bọta òun lọ gbogbo nǹkan tó need conveniences tó need o lè reach ẹ easily láì lọ rí nobody o fẹ́ ṣiṣẹ́ àwọn ibi tó ti máa lọ bẹ̀rẹ̀ fúnṣẹ́ wà láì lọ ṣe anything o lọ bribe anybody kò ṣe pé bóyá tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n máa ní o máa máa sanwó fèèyàn kan gbogbo ọ̀pọ̀ àwọn kan tó ṣe yẹn wọ́n náà máa máa sanwó ni lóṣooṣù báwọn mi mọ̀ bóyá náà sáìnì fáìlì fún wọn ni o àwọn leaders kan mi ti ẹ̀ rántí nǹkan tán ni wọ́n ṣe bóyá ọ̀nà sáìnì fọ́ọ̀mù fún wọn náà máa máa sanwó fún ọ lóṣooṣù ìwọ tó ṣáà mú wọn láì tán fi wọṣẹ́ yẹn wọ́n máa máa sanwó fún ẹ kí ló dé àwọn gbowó lọ́wọ́ ta ni ní ìlú òyìnbó ta wà yìí nígbà tó fẹ́ lẹ́wọ̀n tí wọ́n ní pé má jẹ́ kán mọ̀ ìjọ tí aráàlú bá mọ̀ ẹyẹ ẹyẹ yẹn gbàgbé ẹ tí ẹ ti bá ayé ẹ ti bàjẹ́ bọ̀tọ̀ àbá tí mọ̀ ò ní problem má ṣe wèrè lọ má ṣe wèrè lọ́jọ́ tán bá mọ̀ so wọ́n ní díẹ̀díẹ̀ blueprint wa tó ń gbọ́ ah, gbogbo aráàlú ni ó fẹ́ ló anyway <laughs> eh, wọ́n fẹ́ wọ́n kọ̀ ni o èmi kọ́ ni mo ní blueprint o mo tún sọ mo tún tún sọ o ọlọ́run ni ìgbékalẹ̀ ó ju agbára èèyàn lọ tẹ́mi gan bá ń wo nǹkan míì tí bá ń process ẹ̀ mo máa ń wo ni pé ah àfọlọ́run o ah nǹkan míì máa ń wo tó kéé ah bóyá nǹkan tọ́lọ́run ṣe jẹ́ kí n lọ ní ìmọ̀ yìí leléyìí o bóyá nǹkan tọ́lọ́run ṣe jẹ́ kí ah ah mi ò lè dúró mi ò lè wéto ah, kí yorùbá tètè bẹ̀rẹ̀ sí ká tètè bẹ̀rẹ̀ ìjọba you god àti ẹ̀bẹ̀rẹ̀ sí ṣe ká bẹ̀rẹ̀ sí ìgbà dẹ̀ ti sọ fún mi kó máa tura ẹ kò sí ìyanu ti ṣẹlẹ̀ mo mọ̀ pé kò pẹ́ mọ́ ṣá mo mọ̀ pé kò pẹ́ mọ́ láíláí kò pẹ́ mọ́ kò pẹ́ mọ́ àwọn kan sọ wọ́n sọ wọ́n ránṣẹ́ sí mi pé ẹ àwọn arábí bí yìí wọ́n burú bóyá kí n má wà á <laughs> yé ọlọ́run ọba mi ò mo nídẹ̀ẹ́ ni ọyẹ́ mọ̀ mí dáadáa mo ti dé tán mo ń sọ mo tún tún sọ sẹ́yìn tó bá ní kí n má dé mi ò mà ní débà mi ò ní débà o láíláí láíláí ọ̀tún má dé yẹn ẹ̀rọ ni bẹ̀rù ta ni bẹ̀rù ta ni èèyàn kan wà tí ò ní lọ ni. <laughs> akọjá tí wọn kàn máa fi kankan dẹ́rù bà ikú ò dẹ̀ tí kàn mí báyìí ikú ò tí kàn mí láíláí kò tí kàn mí ó máa ṣàṣeyọrí iṣẹ́ tó lọ́n gbé fún mi sẹ́ẹ̀ ó máa ṣàṣepẹ́ ẹ̀ ikú ò tí kàn mí kò kàn mí èyí tí ò bá fi kàn mí báyìí Jésù ti bá mi kàn ó ti kàn mọ́ọ̀dì àgbélébù ní Calvary ikú ò tí kàn mí àṣeyọrí ni máa ṣe nígbà táwọn ẹni ìṣíwájú ṣe àṣeyọrí iṣẹ́ tọ́lọ̀ ń ṣe tó rán wọn mo máa ṣàṣeyọrí eléyìí àwọn míì tó tiẹ̀ wà ní modern life tó gbé ìgbésẹ̀ wọ́n ṣàṣeyọrí iṣẹ́ tó ń ṣe mo máa ṣàṣeyọrí eléyìí pẹ̀ láti rẹ ẹ̀yìn ọlọ́run fóògùn ọlọ́run títí ayérayé blueprint tó wà nílẹ̀ kò sí nǹkan tẹ́ lè ṣe ọlọ́run ló ṣe ìyanu ni wọ́n á fẹ́ sọ àwọn kan fún yín lẹ́yìn fẹ́ kẹ́ gbọ́ dáadáa Democratic Republic of the Yorùbá ẹ rí pé Democratic Republic kí ni ìyàtọ̀ nínú méjèèjì méjèèjì náà ó fara pa àkọ́kọ́ náà ni o méjèèjì nǹkan tó ń sọ ni pé ẹ gbàgbára fáráàlú ẹ jẹ́ káràlú ní agbára irú ọ̀dọ̀ wa ń bí ìsìn mo sọ fún yín ó lè máa ṣe nǹkan tó wọn ẹjọ́ tán bá mọ̀ sí ẹ bàjẹ́ èèyàn yẹn ó ti dáràn ó gbàgbé ẹ̀ káràlú bá dẹ̀ dáhùn òfẹ́ wọn òfẹ́ nìyẹn kẹ̀kẹ́ ńgbà tí ò ń ṣe áfíríkà tẹ́ pé àwọn aráàlú máa máa bẹ̀rù ìjọba àmàgbà ah, ìjọba o kò ṣeé bá jà o ìjọba o kí ló ń jẹ́ bẹ́ẹ̀ aráàlú ló ń jẹ́ jọba ṣe bá lámòjútó ni wọ́n àwọn òṣìṣẹ́ tẹ ránṣẹ́ dárí gbogbo fí àjàtìjàtì tó máa máa kó sínú àwọn èèyàn wọ́n jẹ́ kó di pé wọ́n lè sọ̀rọ̀ wọ́n dẹ̀ máa ń sọ ní àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni ṣé wọ́n ti gbọ́ orí burúkú fáwọn èèyàn báyìí torí wọ́n lè sọ̀rọ̀ tán bá fi eléyìí tán ju eléyìí lù wọ́n dákẹ́ wọ́n ju yẹn lù wọ́n dákẹ́ wọ́n ju yẹn ṣé bẹ́ẹ̀ rí ṣé bẹ́ẹ̀ gbọ́ kọ́tà méjì sọ ó ní ẹ̀yẹn ti kingdom kan wọ́n máa dákẹ́ náà ni náà bá dẹ̀ ṣe ọkọ kò sí kọ́tà ilẹ̀ ṣe sí kò sí kò sí correction wọ́n máa máa wọ́n máa máa bàjẹ́ bàjẹ́ sí ni. brọ́dà mi ròyìn kan fún mi tó ní ìyẹn sọ pé ẹjọ́ tó ti sọ pé wọ́n máa ṣe nǹkan kí náà rí ṣe ẹ̀hẹ́ wọ́n ti mọ èmi fúnra mi wọ́n sọ fún mi àwọn ma wà kí ló fẹ́ wá ṣe wàdà ìbá ló ń jà fún mẹ́kúnnù kí ló kàn ń bẹ̀ ọmọ bọ́ ṣe ń yanjú ara wọn gbogbo eléyìí tó ń pariwo ń sìn wọn máa tó get so it wo fún one time so it kó gbójú ẹ kúrò lè tó jẹ sọ̀rọ̀ sí ẹ o o rárá o ọlọ́run ló tí o bá tó o bá kí à nípa àwọn tó wà ń sí àwọn tó ń bọ̀ nǹkan àwọn kéékèèké tó wà bí nsìnkú àwọn tó ń kó pọ̀ nù ara ìkọ́ kí lè fẹ́ ṣe kí lè fẹ́ sọ wọ́n dà kí lè fẹ́ sọ gbogbogbò wọ́n dà ní ọ̀kan má má wàásù wèrè fún mi mi ò fẹ́ gbọ́ mi ò fẹ́ gbọ́ wàásù wèrè iṣẹ́ tọ́lọ̀ ràn mí ni mò ń jẹ́ kí ọ̀kan má wàásù má sọ̀rọ̀ ẹ̀ di àwọn ọ̀rẹ́ job mi ò fẹ́ gbọ́ iṣẹ́ tọ́lọ̀ ràn mí ni mo dẹ̀ mọ̀ pé kò ní ní kú lọ́wọ́ mo máa ṣàṣeyọrí lágbára àṣẹ tọ́lọ̀ fi ń jẹ́ èmi ni lágbára àṣẹ tọ́lọ̀ fi dá ogun tó dá pátápátá mo máa jẹ́ ilé ìdájẹ́ mi ni. so nǹkan tó wà ń bẹ̀ ni ọṣẹ́ rí democracy fúnra rẹ̀ tẹ́ bá tu tẹ́ bá tẹ gọ́ọ̀mẹ̀ntì ọ̀gbìn nípa gbogbo ẹjọ́ yẹn tẹ́ bá tu tán nǹkan tó mean the will of the people nǹkan tó mú àwọn èèyàn in the sense àti pé tẹ́ bá dìbò ẹ̀hẹ́n ẹni tí mo fẹ́ láṣojú lélẹ́yìí ní àdúgbò wẹ́ntàfẹ́ ni ṣé mo kó tiẹ̀ rọ́ǹdù pé kéèyàn ní pé òun fẹ́ jẹ ipò òun fẹ́ ju ipò kan kó o dẹ̀ gbé ládùúgbò yẹn kó o sí bẹ̀ kó o ń ṣọmọ bẹ̀ o kàn déédéé dé o toró kówó wá toró kówó fáwọn ọba kan o kówó fáwọn kan o wá ní pé o fẹ́ wá contest bẹ́ ìwọ ni gómìnà bẹ̀ ìwọ ni sẹ́nẹ́tọ̀ bẹ̀ ìwọ ni kinní kan bẹ̀ láti bo síbo ọdún mélòó ló ti fi gbé bẹ̀ ọdún mélòó òkè tó o bá gbé bẹ̀ bóyá irú àwa máa lọ máa bọ̀ òbí ẹ wà ń bẹ̀ òun wálé dáadáa àwọn aládùúgbò mú ẹ pé àwọn ah, òṣèṣe kò má wálé o ah <laughs> Christmas ó ti dé tán ah eh, Easter ó ti dé tán iléyà ó ti dé tán ìtúnu àwẹ̀ ó ti dé tán gbóyàn ló mú ẹ yẹ irú yẹn ẹ eh, à ń gbọ́ atúgbọ́rọ̀ àwọn yẹn kò sí irú ìwọ tó jẹ́ pé ó ti lọ lọ́lọ́ ìbírà wa eh, tètè ó ti lọ tètè ó wá dé ó wá rí nǹkan kan ṣe kó tiẹ̀ kọ́kọ́ wojú ilẹ̀ kó jẹ́ kó mọ ẹ lára oúnjẹ kó mọ ẹ lára omi kó mọ ẹ lára afẹ́fẹ́ kó mọ ẹ lára ó o ṣe yẹn kàn dé gbì ó ní ẹ̀hẹ́ mo fẹ́ jẹ gọ́vnà ah ah kí ló ṣẹlẹ̀ gọ́vnà ọ̀bọ ni ṣó mọ àdúgbò ẹni ṣó mọ gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ látìgbà tó ó nọ́mà náà kó jẹ́ pé àwọn tó wà ń bẹ̀ ló máa ṣe yàtọ̀ sí wọn tó bá ń lọ tó bá ń bọ̀ yes irú ẹ̀ ń sìn ẹ̀ ó mọlé o mọ gbogbo ṣe lọ òwò mọ o mọ dáadáa ó dàbí kán máa ní wọn ń jẹ àbáṣẹdọ náà ìwà máa gbọ́ ẹ ẹ pòlítíkù ọ̀rẹ́ àwọn ni ọ̀rẹ́ àwọn ni ó fáwọn lówó ẹ kìíní kan kó lọ jà àbáṣẹdọ bí wọn bọ́lá ti ṣerú ẹ o gbé ìdèbí tó ti fẹ́ lọ ṣe àbáṣẹdọ o gbé dèbí o mọ ọdún yẹn o mọ àpàdé àlùdíẹ ó dà àwọn ọmọ ìlú bẹ tó wá àwọn ọmọ ilẹ̀ Yorùbá tó wá tó wá wà bẹ tó tó fẹ́ lọ ṣe tó fẹ́ lọ ṣe àbáṣẹdọ lórí ẹjọ kí ni nǹkan tó fẹ́ ṣe o wípé kò lọ jalè lọ jù sẹ́ńsẹ̀ wọ́n máa ń kó wọn fún lọ jalè káàkiri náà lọ o gbéde o pọ̀ kankan o mọ̀ ọdún yẹn o mọ̀ kankan pa ọdún yẹn so kí ló fẹ́ ṣe tẹ́lifíìn bá hàpù ta ló mọ̀ tó fẹ́ pè ibo ló mọ̀ tó fẹ́ rìn sí bákan máa pariwo ara náà ni ìwọ àmbásádọ̀ àmbásádọ̀ a máa sọ bẹ́ẹ̀ tó jẹ́ kó o ti gbé kó o ti mẹ́tò máa pè o ti sọ èdè rẹpẹtẹ o ti tú èdè wọn kalẹ̀ fún wọn láàrin ìṣẹ́jú náà máa dé ẹ lóhùn gbogbo oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn nǹkan tí tó ń bà wọ́n lẹ́rù tí wọ́n fẹ́ nìyẹn wọ́n rí i pé kò ṣe pé èèyàn kan ló máa àwọn fún ẹ ní èèyàn mẹ́ta ẹ̀fún nípò àwọn fún ẹ léèyàn mẹ́rin gbogbo àwọn ọ̀rọ̀ rádaràdà òṣì tó ń sọ nìyẹn o àwọn làwọn máa mú èlé àwọn làwọn máa mú yẹn mọ́ ní sí nǹkan tó jọ́ níbi tá a bá dé ọmọ Yorùbá ló máa mú o torí oppression tá a ti fún wọn láti ẹwọ gbàtà tó sọ̀rọ̀ yìí àtọdúnbọdún àtayébáyé tó ti oppress àwọn èèyàn tó ti oppress àwọn èèyàn tí wọn ò lè ṣe bó ṣe wù wọn tí wọn ò lè gbégbé ayé tó dáa láti ìgbà yẹn ọlọ́run wá ní òun ṣe ìtúsílẹ̀. wọn kì í ṣe pé bóyá wọ́n sọ pé èèyàn báyìí láwọn fẹ́ ẹ wá mọ ẹyí ẹ lọ mẹ́lò náà kò sí tó jọ láìláì kò sí nǹkan tó jọ nǹkan tó ń fẹ́ òun ni ìgbà míì tán bá dé nǹkan tá a bá sọ ní pé wọ́n ṣe ba gbogbo ẹ̀jẹ̀ dé ṣèbọn ṣe nígbà kèsè bí táyé fẹ́ ni tí gbogbo èèyàn fẹ́ ṣé wọ́n gbà ní torí àwọn nǹkan ìwọ̀nba àwọn kan tá à ń sọ nìyẹn o àwọn bá wà ní àwọn tán lò wọ́n gbà bọ̀dì ọ̀tẹ́ni ìgbà wọn pé wọ́n ṣọba mọ́ni ṣọ́ọ̀bù ayé àtijọ́ ló fẹ́ ló fẹ́ lọ bá máa bá ṣe àpapọ̀ àsowọ́pọ̀ pẹ̀lú àti da ọmọ ìlú láti fìṣẹ́ ọmọ ìlú níbo ló yẹn ti fẹ́ ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ láíláí. tẹ bá republic republic pure power to the people nìyẹn ìlú tó bá ń republic aráàlú ló ní agbára pátápátá aráàlú ló ní wí agbára tó bá sọ pé agbára inú ìlú agbára eh, ìṣèlú everything pààlú aráàlú ló ní ṣàwọn náà fi ẹ tó wọ̀n síbẹ̀ àwọn náà sọ pé irú òfin báyìí làwọn fẹ́ which is nǹkan tá à ń ṣe kí ni constitution yorùbá ó ti kúnlẹ̀ rẹpẹtẹ èdè yorùbá náà fi kọ́ àwọn tí wọ́n kọ́ wọ́n kọ́ gẹ́gẹ́ bí àṣà wa èdè wa ìwà wa gbogbo nǹkan wa àti nǹkan tó fẹ́ àti experiences wọn àwọn nǹkan tó ti experience nípa oríṣiríṣi sódà ní ìsìnkẹ́ tẹ̀ bá bá lóun kọ̀ọ̀kan constitution adẹ̀ ní àjèjì akàn wọlé bẹ̀ yẹn council of ọba ọba àwọn wò àkílódé tán oh god ẹnu èmi tiẹ̀ fẹ́ sọ ọkàn pa àwọn yẹn náà so nǹkan tá à ń sọ nípa democracy nìyẹn so tá a bá sọ pé democratic republic ní yorùbá which means pé agbára gbogbo ẹ̀ pátá gbàǹgbà nípa ìlú aráàlú lónìí. bí nìyẹn dẹ̀ túmọ̀ sí ni pé transparency ẹ lè fi kankan bò faraàlú ẹ lè fi bò to the nearest details ẹ máa máa fún wọn yàtọ̀ sí security o àwọn certain part of security yàtọ̀ sí yẹn gbogbo nǹkan láràlú láti mọ̀ ẹ wo ọjọ́ ta sí rìnrìn àjò yìí náà mo fi wọn kan bò fún yín ni èyí tí n bá fi bò fún yín kò tí ì bọ́ta tó bá dẹ̀ ya mo máa gbé síta wọ́n ẹ̀sẹ̀ wọn máa jẹ́ pé máa lẹ́ẹ̀fẹ́ ẹ̀ kàràlù kó máa mọ̀ ẹ̀ kí káà ló fẹ́ mọ̀ gbà kàràlù ò mọ̀ náà ṣe báwọn ló concern ṣe báwọn ló pa sàn kí ló dé tẹjọ pé òun ní mọ kò sí nǹkan náà tí n bá ṣe tí mi ń sọ step by step adẹjọ ń ṣe àjọ rìn àjọ ń gbé àjọ ń ṣe ó yé wa kò sí ọmọ Yorùbá tó máa pè é sìn pé àrìn àjò yìí bá ẹ ó máa tó fún ẹni in fact èèyàn kan sọ́njọ́ kan tẹ́ pé bíbọn mi ò rántí sáìdì kan mọ́ àá mo lẹ́yìn ẹ̀ ṣáàyè ẹ máa rántí nǹkan gan o mi ò rántí torí mo mọ̀ mọ̀ mo ti gbé mo ti gbé kúrò lọ́kàn gbà tẹ́ pé nǹkan tí wọ́n da èèyàn ni àwọn tó bí tẹ̀ so mo ti gbé kúrò lọ́kàn mi ló wá ní à èèyàn sì máa máa rántí náà ni kò sí step by step táwọn èèyàn mọ̀ wọ́n á tó fún ẹ sì wọ́n máa gbé fún ẹni lẹ́yọ kọ̀ọ̀kan because àbíbò mi ò bíbò fẹ́nikẹ́ni ọlọ́run ló sọ bẹ́ẹ̀ òun rán ẹ sọmọ Yorùbá direct deliver to them ní kò sọ nìyẹn èmi náà dẹ̀ ṣàdéhùn pẹ̀lú ọmọ Yorùbá mo ní ó yá ẹ bá lè fún mi ní nǹkan báyìí ìyanu máa ṣẹlẹ̀ Ọlọ́run ló máa ṣe ọmọ Yorùbá dẹ̀ deliver ṣe wá rò láéláé mo máa deliver o ẹ tó bá ní mi ò ní deliver mi ò ní ó máa parun tí gbogbo tó ní tó mí àtẹ̀tí òmí pẹ̀lú àṣẹ tọ́lọ̀ fi ń jẹ́ èmi ni gbogbo tọ́lọ̀ fàṣẹ dá ló máa bínú sí tó máa parun àmọ́ máa deliver eléyìí. ó dẹ̀ máa pẹ́ re yẹn máa pẹ́ pẹ̀lú àwọn ọmọ yorùbá re yẹn máa máa lọ láti rànjúràn to end of time lágbára ọlọ́run nígbà tó bá jẹ́ pé oore ti òyìnbó tó gbá wà káàkiri àgbáyé yìí a níbẹ̀ à ń lọ́n lù bẹ̀ àwọn kan ń já patún lọ́ bá ń bẹ̀ tí wàá lóde star ṣe foundation la sọ̀rọ̀ ẹ̀ yìí foundation la fẹ́ ṣe ìtìlẹ̀ yorùbá ti bá wa ṣe ó ti bá wa tó dáadáa ìdí ìdí ẹ lọ lo èdè tẹ bá bẹ̀rẹ̀ sí lo èdè culture yìí nìyẹn ṣe mọ̀ pé wọ́n gbà á tí wọ́n mọ̀ ṣe sọ pé ètì sìn glory ti sún ma better than before because culture tí wọ́n gbà yẹn òun ló fẹ́ padà yẹn lára powerful cultural heritage èdè wà nù ẹ̀ wò tọ́lá ẹ̀wọ̀n pé tá a bá ti ń ṣèdè ó ní ohun oríṣiríṣi oríṣiríṣi nǹkan tá a máa máa gbé jáde ìmọ̀ máa máa lọ dáadáa kò sí pé èèyàn kankan máa ní inferiority complex ẹ ò lè sọ òyìnbó à mi ò gbé òyìnbó tó ń sọ gẹ̀ẹ́sì ìkíní kan aráàlú òyìnbó ni o no no no no a máa ríra wa bí èèyàn síra wa ni a máa ríra wa a máa máa jọ ṣe nǹkan pọ̀ a máa wà nùfẹ́ a máa jẹ́yọ kan social culture yẹn ń sìn ó ti padà social blueprint yìí ń ó unify wa ó sọ ọmọ Yorùbá dẹyọ kan ó sọ ọmọ Yorùbá dẹyọ kan so àwọn wèrè tí wọ́n máa ń ṣe tẹ́lẹ̀ divide and rule yẹn kò ní sínú eléyìí ẹ jẹ́ kó sọ̀kalẹ̀ ẹ jẹ́ kí blueprint sọ̀kalẹ̀ kò sí divide and rule kò sí fúnẹ́ni kẹ́ni ìfẹ́ ṣe divide and rule níbẹ̀ àjọ tó bá fẹ́ parẹ́ ẹ̀rùn torí gbogbo àṣà àṣà tẹ́lẹ̀ ló fi ṣe divide and rule gbogbo ẹ̀ lọ́nà ti tó àṣírí yín kò dẹ̀ sí nǹkan tẹ́ fẹ́ ṣe ṣé ìgbà tí ò sí pé èèyàn kan ló máa sọ pé ìwọ lọ contest lè ìwọ lọ contest yẹn ìwọ lọ ṣe ó sì kan tó jọ ẹtọ́ náà bá pè wọ́n mọra wọn wọ́n bọ́ta wọ́n mọ̀ wọ́n bọ́ta ọlọ́run fẹ́ lu ẹ̀kú fóògùn ẹ̀ ẹ̀hẹ́n ìwọ ìdàbọ̀rọ̀ sanwó gbàgbà fọ́ọ̀mù hundred million lọ́sẹ̀ lé hundred million lọ́sẹ̀ yẹn kí ló dé kó ti kó fi hàn kó lè lẹ́fẹ́ lọ jà ń bẹ̀ ni àbí ńbọ̀lẹ́ ńbọ̀lẹ́ tí lówó tẹ̀ ná kó ti hàn kó lè lẹ́fẹ́ lọ jà ètò bá dẹ̀ jẹ́ pé ritual ní lẹ́sẹ̀ kó ti hàn pé máa máa ṣe ritual lọ́tẹ̀ bá débẹ̀ ẹ máa para àlù tán. so culture wa yẹn ṣe rí èdè tọ́lọ́ ń dá padà fún wa yẹn ah, àṣírí ńlá ni o bẹ́ẹ̀ ni mo sọ fún yín àṣírí ńlá ni ọlọ́run ṣẹ́gun gidi agbára agbára ìpè yẹn ọlọ́run jàgà lójó dànù ṣẹgbọ́n pé ìgbà tán ní agbára wọ́n ní káwọn káwọn kan egungun ẹ̀yìn backbone káwọn gba spiritual and cultural heritage ẹ̀ bẹ́ẹ̀ cultural heritage tiwa èdè wà bẹ́ẹ̀ nínú èdè yẹn èdè yìí wà yẹn òun la fi communicate wọ́n ní spiritual òótọ́ ni mo sọ fún. òun la fi kọ ìwọ ẹni tó bá ní òun ṣe àdúrà ní èdè òyìnbó tó speak in tongue tó ń ṣe gbàgbé ẹ̀ o ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ pé wọ́n lọ òun ríran tó dẹ̀ ń fi ẹ̀mí sọ̀rọ̀ ìwọ tó lóun speak in tongue àtẹ tó ríran tó ẹ̀rọ ló pa òjò ọbẹ̀ èdè ẹ̀ ló fi ń communicate with the spiritual àwọn náà dẹ̀ mọ̀ pé èdè wa a fi ń ṣe nǹkan communication pẹ̀lú spiritual ẹ̀rù spiritual ẹ̀ gbogbo wọn ṣe máa ń bá yorùbá nǹkan bá rú wọn lójú tán tán bá gbégbé káàkiri ọ̀dọ̀ yorùbá náà máa gbé wá wọn máa ní èèyàn kan wà nílẹ̀ yorùbá tó máa bá wọn rí àṣírí èèyàn kan wà bẹ́ẹ̀ ó ṣe jọ́dọ̀ yorùbá náà gbé wá ẹni ìlú tẹ bá dẹ̀ tó lọ ìdí ẹ̀ ló máa sọ èdè ẹ̀ ló máa fi communicate sí spiritual rẹ̀ yẹn èdè ẹ̀ ní. rí pé a gba èdè padà yẹn àti àti tún gbà ó tún bẹ́tà ní o ìsì ti yàtọ̀ kò sí rámarama kò sí játijàti rí confam lélẹ́yìnsìn kò sọ pressure mọ́ kò sí pé gbogbo division of class ìwọ tó bá fẹ́ divide ara ẹ̀ o divide ara ẹ̀ wàhálà àti ẹ̀ nìyẹn but òjìlú wà lójijì pọ̀pọ̀ ẹ̀kọ́ máa máa pín ọmọ Yorùbá yẹn kò sí nǹkan ọmọ kò jọ́ mọ́ kò sí mọ́ kì í ṣe blueprint tá a lọ́n gbé fún wa ìrọ̀ kò sí rárá rárá wípé ọmọ yorùbá máa máa bẹ̀rù ìjọba kan àbí bẹ̀rù èèyàn kan ẹlẹ́yìn ọlọ́run ká pọ́nra wa lé lókun àpọ́nlé ni ká bá pọ́nra wa lé ọ̀tọ̀ yẹn yàtọ̀ má fi pé bóyá ìwọ kan lọ́lọ́run irọ́ ọlọ́run lọ́lọ́run o èèyàn ni wọ́ o àbí kí ni tẹ́ ṣe jẹ́ èèyàn kọ́ ni ẹni àbó kì í sùn wọ́n tẹ̀ tún máa sọ fún ẹ pé kó pé o sọrun wákàtí méje sí mẹ́jọ o ẹ̀ ó ìpọ́tàǹtì fún ààrẹ ẹ o so kí ló fi ṣé èèyàn kan yẹn lọ́lọ́run lọ́ba tí òun sùn tí ò tó rùn gbé ta ló ń halẹ̀ mọ́ta ni. ẹ̀ta àgbà ní Democratic Republic of the Yorùbá yìí agbára sẹ́ <laughs> kábíyèsí o yéé mi ò lè wéètì láti gbé blueprint yìí lọ́lọ́ ní ká gbé kí n gbélé ẹ̀fọn ọmọ Yorùbá yìí mi ò lè wéètì kẹ́kẹ́ ní sáìdì ìbò yẹn ah, ọlọ́run o anyway náà gbogbo nǹkan yorùbá ni transparency wà important then gbogbo ẹ má ẹ má fi nǹkan rú ọmọ yorùbá lójú kékeré ọmọ yorùbá kékeré gan a máa sọ gbogbo nǹkan a máa sọ fún yín tó bá tá àti constitution gbogbo fọ́ọ̀mù la máa fi ṣe constitution ẹ̀ tẹ́ pé gbogbo ọmọdé everybody máa mọ̀ yankan lè máa halẹ̀ mọ́ yankan kó máa máa ṣe kí wọ́n máa gbé ẹ wálẹ̀ kíákíá ni mo máa sọ ọtọ́ dẹ̀ ni mo ń sọ mo ń ṣeré tó bá wà ń kó kan tó bá dọwọ́ rẹ ẹsẹ̀ máa dàrú ní ẹsẹ̀kẹsẹ̀ ìwà títa ni ìwà títa ni ah, ah, ò bá kọjá yìí ọlọ́run ti ṣe léyìí o so mo fẹ́ kàn mẹ́ṣọ̀n nìkankan fún wa kí n tó máa lọ ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo gba táì mi mo fẹ́ mẹ́ṣọ̀n nìkankan fún wa. ẹ gba táì mọ ẹ wo àwọn èèyàn balẹ̀ gidi nínú àwọn èèyàn dùn gan pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ nínú. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé àmọ́ agbóra wa pẹ̀láyọ̀ àti ìdùnnú dáadáa ẹ ṣáà jẹ́ ká máa kún fàdúrà mi ò lè wait ojoojúmọ́ ó tẹ̀ tí wàá di àìsàn rẹpẹtẹ ọlọ́run kó ṣàánú fún wa mi ò lè wait bí ó ṣáà ń gbé mi nú ni ṣá pé ah ṣe wá rí àwọn tí ò tẹ̀ wá jẹ́ kí n wá lè sùn mọ́ àwọn tí wọ́n gba ìjọba ní ẹ̀gbẹ́ wa lókè lọ́hùn lọ́jọ́ ológun mo ní ẹgbàá wa ológun ló ń ṣe báyìí ló ń nígbèga báyìí ọ̀dọ̀ wa náà dẹ̀ ti gbọ́ àṣírí tó ń lò àwa tá a wá gbé àṣírí dání báyìí ṣé kúrú yẹ ká ti bẹ̀rẹ̀ sí ló kí nìyí ah, ọlọ́run ah, àgbà ayé kan máa mọ̀ kọ́ lọ́wọ́ alẹ́ ní yorùbá ọlọ́run ọlọ́run káì wọ́n máa wá pé yes àyànfẹ́ lẹ jẹ́ lóòótọ́ ah, ọlọ́run kó nǹkan ṣe ń lára ní dáadáa ní dáadáa lóòótọ́ ẹ wá rí i pé lórí ìtọ̀tẹ̀ yóò ga jù àwọn ọ̀dọ́ ló máa ṣe yìí ẹ Ọlọ́run ẹ wá rí ògo mo máa ń sọ ẹ tún mo dání ògo ọmọ Yorùbá tó máa búyọ rẹpẹtẹ àwọn kan ní ẹ kò ní ṣe kó má sọ lóṣù wọn ya wèrè nílò àjọ lára àwọn tó pọ̀ jù lágbàáyé ṣe bí China àti India ni ṣó yẹ kí China lóun ní zero percent poverty rate China òun defeat poverty ẹjọ́ mélòó ni gbogbo àwọn Yorùbá mélòó ni wá tá a wà ní defeat poverty ẹ lọ wá díẹ̀ China àtẹrí billions ní à billion one billion àbí so ju ah, ó jà jọ ju one billion mo ṣáà mọ̀ pé billion ni. one point four billion. Ah, eh, mo ṣáà mọ̀ pé billion lọ́rọ̀ ẹ̀ ló ń ó dẹ̀ defeat poverty fún àwọn èèyàn ẹ̀ ní orílẹ̀-èdè ẹ̀ ó defeat ẹ̀ mélòó wá ni wá táwọn ò ní lè defeat poverty ní adúrú nǹkan tọ́lọ́ ń gbé fún wa ah. ẹ wò ó kù díẹ̀ ọlọ́run ṣe transparency ní gbogbo ẹ̀lẹ́ máa rí ẹ mọ̀ bóyá arọ ni àbò tọ̀ ni ẹ wá mú olè táwọn arábí ìjà ìka tán ṣe ọ̀dájú tán ṣe ọlọ́run ti ṣe tiwa fún pé eléyìí ọlọ́run ti ṣe wọ́n fẹ́ wọ́n kọ̀ ní ọlọ́run ṣe fẹ́ ló ṣe máa jẹ́ ìmọ̀ wọn èrò wọn ò ní jọ láíláí kò ní ṣe láíláí kò ní ṣẹlẹ̀ láíláí pé kí ló dé tà lè defeat poverty mo máa sọ ọmọ tó máa tún sọ kò sí ọmọ yorùbá tó máa lóun olùsí àbí tó bá wù fúnra ara ẹ̀ tó chùsẹ̀ pé ọ̀nà tó ń fẹ́ gbà nìyẹn yàtọ̀ sí kò sí tó jọ eh, eh, ọmọ yorùbá ò ní kò ní kò ní kò ní mọ poverty o ọmọ yorùbá ò ní jẹ́ homeless o ọmọ yorùbá ò ní jẹ́ ẹni tí ò lẹ́kọ̀ọ́ o ìyanu ti ṣẹlẹ̀ ẹ jẹ́ àmà wòran ìwọ kan tí mo fẹ́ mention ni pé ẹ máa máa gbọ́ technology yẹn tí wọ́n máa ń pè AI AI ẹ máa gbọ́ ẹnujọ́ mẹ́ta ẹgbẹ́ rí tí England tán ní ó lọ ń serve wọn ní restaurant fẹ́ pé machine ni o robot ni o tó lọ ń serve wọn ní restaurant so àwọn tí ń lò fún different things yes technology wa important ìmọ̀ ni ọlọ́run ló ṣe òun ló fún ẹ̀dá láti máa gbé síwájú láti ṣe oríṣiríṣi nǹkan náà fi ń ṣe tó dáa bọ̀tí kankan mo fẹ́ kọ́ ọmọ Yorùbá mọ̀ èèyàn ló ṣe machine yẹn ló ṣe robot yẹn but robot yẹn ò ní replace èèyàn o nílẹ̀ Yorùbá o function tó yẹ kí èèyàn ṣe kí ló dé tradition ti wáyé mọ̀ pé ṣé lára nǹkan tí Ọlọ́run tún ṣe fáwọn ará Yorùbá àwa à ah, oh, Ọlọ́run ó yẹ ká mọ Yorùbá ká mọ bọ́nà ṣe kẹwàá ó yẹ ká mọ ó yẹ ká mọ ògùn tọ́lọ̀ ń gbé sínú ayé wa ó yẹ ká mọ gbogbo alẹ́ gbogbo àhálẹ̀ ọba gbogbo ọmọ yorùbá ló ládé lórí ẹ lọ wádìí nǹkan tí mò ń sọ fún yìí àbí tó o bá ń ṣe ọmọ yorùbá ládé òru sí lórí ẹ gbogbo ọmọ yorùbá ló ní adé ló ní ògo àfi tí o bá ń ṣe ọmọ tó bá jẹ́ ọmọ yorùbá adé wà lórí ẹ gbà bẹ́ẹ̀ tó mo sọ fún ẹ àárín àwọn àwọn àdílé pàápàá ní àwọn ìjọba gbogbo ọmọ yorùbá ládé wà lórí ẹ náà máa halẹ̀ mẹ́yìn ọ̀kan tó àjọba mọ́ mi pé sáde lórí wa ìyẹn òkúrò ọlọ́run ló ṣe yẹn torí àwọn politician jẹ́ kọ́ bá wà mọ́ kò sọ́ba mọ́ àwọn politician náà ń gbà kó lọ́wọ́ bá wọn bá tó wà bẹ́ẹ̀ ní ìmọ̀ kan tó ṣe ní ìmọ̀ ní ìmọ̀ tó wà ní ìmọ̀ tó jọba lé lórí kò sí ní ọkàn mi ọmọ Yorùbá nìyẹn ọmọ Yorùbá ló ní decision yẹn lọ́dọ̀kan tí mò ń sọ ni pé machine yẹn èèyàn ló ṣe àwọn èèyàn ló kó jọ but wá ṣe pé kó wá di pé kó wá gba agbára lọ́wọ́ àwọn èèyàn hàn ah, ah, láíláí àwọn nǹkan kan wà tó tiẹ̀ jẹ́ pé culture tiwa ìjẹ́ èèyàn tiwa ní eh, Yorùbá ṣe mọ̀ pé kinní kan la ní mi ò mọ̀ bóyá ẹ̀rọ tó tún wà tó tún wà jẹ́ pé mo máa sọ so many things máa ní ẹ̀mí eh, ò rò pé ẹ̀rọ mi ẹ máa lọ wádìí nǹkan tí mo sọ yìí náà tẹ bá mọ ìran tó tún sí Ọlọ́run ju Yorùbá lọ ẹ jẹ́ kí n mọ ẹ send message sí brother mi kí n gbọ́ bóyá mi tí ì ní ìmọ̀ débẹ̀ yẹn nìyẹn mi ò mọ ìran náà tó ń sin ọlọ́run tó lẹ yorùbá mi ò mọ̀ tọmọ yorùbá mi ò mọ̀ mi ò mọ̀ ṣé wàá rí pé kinní kan tún ni ọmọ yorùbá ní ọlọ́run ọmọ yorùbá lè kí ẹ wọ́n lè kí ẹ kó sú ẹ wọ́n á kí ẹ kí ẹ kí ẹ gbogbo nǹkan náà ní kíkí fún ẹkú yìí náà ni ẹkú kinní kan ẹkú yorùbá ò ní kíkí fún nǹkan mi ò rí rí àṣé nǹkan wà tí yorùbá ò ní kíkí fún yéé ká má rí ká má rí so ìwọ tó lọ sí restaurant jẹ pé ẹ lọ jó pẹṣẹ ṣé machine ló fẹ́ máa bá ẹ sọ̀rọ̀ ni àbí kí ló fa wèrè madness nìyẹn wọ́n ti ń gbé kọjá àbí tó yẹ kán gbé lọ àmọ́ nǹkan táwọn kan fẹ́ fi ṣe nìyẹn àwọn kan ni wọ́n rò pé àwọn fẹ́ ṣe èèyàn nìyẹn o àwa má rí di lọ́nà ọ̀rọ̀ ẹ̀mí àwa má rí di ìjẹ́ èèyàn ìjẹ́ èèyàn ìgbé èèyàn àwa má rí di ọwọ́ ọlọ́run ló wà onìkan ló mọ gbogbo ẹ̀ tòtẹ́ bá rò pé ọpọlọ yín ti pé lẹ́yìn pé ọlọ́run ló fún yín lọ́pọlọ yẹn ẹ ti wá rò pé ọpọlọ yín ti pé ó fẹ́ ju tèèyàn tọ́lọ́run dà lọ láéláé ìṣẹ̀lẹ̀ yorùbá a máa lo technology dáadáa bọ̀tá à nílò pẹ̀lú orí tó dàrú à nílò with madness no irọ́ kò sí nǹkan tó jọ a máa lò ó pẹ̀lú orí pípé tí ò ń ṣe kó máa replace èèyàn àìmọye ibi tó jẹ́ pé sì wọn ò ṣiṣẹ́ wọn ò níṣẹ́ wọ́n kàn jókòó machine ló ń ṣiṣẹ́ wọn yes tó bá jẹ́ automated nǹkan ọ̀tọ̀ nìyẹn tó ṣe lọ sóko èèyàn rí nǹkan tó máa bá èèyàn roko nǹkan ẹ ẹ mọ̀ pé àti roko easy ọ̀tọ̀ làwọn yẹn pé wọ́n látún tí sọ pé oúnjẹ tó fẹ́ jẹ ọ̀jẹ̀ tó jẹ́ pé ilẹ̀ yorùbá ní ọlọ́run ọlọ́run ó tẹ̀ jẹ́ rántí láyé àtijọ́ wọn ní wọn bá wọn láwọn bàbá wa yẹn á agbára pọ̀ ọlọ́run kó ṣàánú wọn láwọn ìyá wa gbà yẹn tán bá fẹ́ lọ wẹ̀ àwọn náà máa gbómi síbẹ̀ wọn náà lè kúnlẹ̀ síbi tán gbómi sí tí ọkọ̀ ń wẹ̀ ní balùwẹ̀ kí tó máa fi bọ́ta á agbára pọ̀ o tán bá tún jẹun kọ́ wọn náà máa kúnlẹ̀ wọn máa kì wọ́n wọn máa kì wọn máa kì wọn máa kì ọkọ wọn wọn máa kì ọkọ wọn àpọ́nlé ṣé rúbọ̀ tó fẹ́ ṣàpọ́nlé ni <laughs> ẹ jẹ́ ká ẹ jẹ́ ká tẹkinọ́lọ́jì o ọlọ́run fọmọ yorùbá nìyẹn o ṣẹlẹ̀ àṣírí sáyẹ̀nsì wọn ọlọ́run fọmọ yorùbá ó dẹ̀ kún náà àwọn ọ̀dọ́ wa ó kún inú wọn gidi bọ̀ mo fẹ́ ká lò ó pẹ̀lú làákàyè pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run pẹ̀lú ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ ọmọ làkejì ìṣe pé káwa ní àgbé tẹkinọ́lọ́jì kan kalẹ̀ òun ló ń ṣe lè òun ló ń ṣe òun ló ń ṣe kí wọ́n lẹ́yìn ọ̀fẹ́ ṣe kí lọ́nà dẹ́dà fún láti ṣe nǹkan tó fẹ́ ṣe kí ló dọ́wọ́ fún kí ló dẹ́sẹ̀ kí ló dójú kí ló détí fún ṣé péyàn ló kó nǹkan tí wọ́n ń lò káàkiri ṣé péyàn ló kó ó ṣe wá fẹ́ gbogbo ará èdè èèyàn a máa lo dáadáa a máa lo tẹkinọ́lọ́jì máa ga jù ọlọ́run àwọn ibi tá a tẹ̀ máa lo ai sí àwọn òyìnbó gan tó ń pè é àìgbọ́n òmùtúmọ̀ ẹ jẹ́ ká máa bá but mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni ẹ̀yin tẹ́ bá ń ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú technology ẹ jẹ́ kí ìbẹ̀rù ọlọ́run wà bẹ̀ torí àwọn tó ń ṣe wọ́nranwọ̀nran tó ń ṣe játijàti wọ́n rò pé àwọn fẹ́ compete pẹ̀lú ọlọ́run àwọn wèrè wọ́n gbàgbé pé ọlọ́run ló fún ọlọ́gbọ́n tó ń fi kó jọ mí ìmọ̀ bọ́ ṣe máa ń ronú mi ìmọ̀ bọ́ ṣe máa ń ronú but àwa máa lo dáadáa a máa lo technology with orí pípé pẹ̀lú fear of God bó ṣe wà nìyẹn so ẹ má jẹ́ kí àwọn kan kó ó bẹ̀rẹ̀ sí parọ́ fún wa technology kínní kan lára àwọn nǹkan tó máa fi ń tàn wọ́n tí wọ́n ṣe tàn wọ́n àwọn bàbá yẹn náà nìyẹn gbà yẹn o tọ́nà fẹ́ ṣẹ́ wọn ní ẹ̀yìn ṣé wọ́n ṣẹ́ wọn lẹ́yìn ni ṣé wọ́n ṣẹ́ wọn lẹ́yìn wọ́n gbá gbogbo ẹ̀ ọlọ́run máa ó ti wá dá padà fún wa sí èdè wa ni ìwọ tí ò bá tẹ́ lọ́rùn máa lọ lọ síbi tó ti máa ṣèdè tó wù ẹ́ ìwọ tó wá jẹ́ kó òyìnbó ṣáà ẹ́ ẹ́ ó wà ókè alọ nàìjíríà nàìjíríà ah, wà á sọ òyìnbó ní rẹpẹtẹ ń bẹ ó máa ní ìdíkó sọ òyìnbó ní nàìjíríà because wọn ò gbédè kò ń ṣorílẹ̀-èdè ní nàìjíríà so kò sí èdè kan so oníkálukú dẹ̀ gbọ́ra wọn so máa ní ìdá àti sòyìnbó lọ sí nàìjíríà kó máa lọ sòyìnbó ń bẹ o má sòyìnbó nílẹ̀ yorùbá o kò sí iléèwé tó máa kọ́ wọn ní yorùbá ọlọ́run ò jẹ́ ká má rí láíláí wọn ò dẹ̀ ní kọ́ èdè kéde kò sí èdè míì bí kò máa ní ẹ wọ́n kọ́ yorùbá ṣùgbọ́n ṣì ń kó òyìnbó nílùú wo ìṣẹ̀lẹ̀ yorùbá o yorùbá nìkan ni yorùbá ni syllabus yorùbá ni gbogbo ẹ̀ tó gbàgbé ẹ̀ wọ́n tó bá fẹ́ nílé ìwé tó yẹ pé ah, àwọn àwọn olóyìnbó ni why not lọ dálẹ̀ nàìjíríà ibi tó bá wọ̀n kò kàn wá ó ṣe wà ní ọlọ́run ti ṣe yanu ẹ jẹ́ àfọkànbalẹ̀ kò sí nǹkan téèyàn kan lè ṣe wọn irọ́ gbà irọ́ àtirọ́ àtirọ́ àtirọ́ gbogbo tó ń jọ ń tọra wọn àwọn àti ta ni kí ni wọ́n ṣe blueprint ẹ kọ́ lọ́run ló kọ́ ọlọ́run ló kọ́ àṣebí kékeré kékeré kékeré la kànṣe ń sọ síta tọ́nà dẹ̀ ń tàn mọ́lẹ̀ káàkiri ẹ bá rójìndín ẹ kọ́ tọ́nà dẹ̀ ti ṣe yìí àwọn èèyàn ló máa ní agbára power to the people ní o aráàlú ló agbára yẹn máa pọ̀ agbára yẹn máa pọ̀ déjú tó tọ́ ni mo sọ tó bá dọwọ́ ru ẹsẹ̀ máa dà o tó bá gbaṣẹ́ lọ́wọ́ ọmọ Yorùbá báwa ṣe títì báwa kọ́lé ìwé báwa kọ́ eh, health center báwa kọ́ kinní kan kò rò pé orí ẹ̀ ṣanlẹ̀ <laughs> kò tẹ ẹ ò lè ṣe kò tẹ ẹ lè sí ni ẹ ò lè ṣe torí transparency yẹn máa pọ̀ gan ó máa pọ̀ ó máa pọ̀ transparency yẹn máa pọ̀ débi pé wọ́n máa mọ̀ wọ́n tó gba contract nọ́mbà ẹ̀ fóònù nọ́mbà ẹ̀ wọ́n mọ̀ o dẹ̀ tó bẹ̀ kó má gbé fóònù tọ́ bá pè ẹ́ o tó bẹ̀ má gba contract ọmọ Yorùbá o tó bá mọ̀ kó fẹ́ gba contract ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ òṣèlú ni ó ti di ọmọ yorùbá ní control over you o wọ́n ní control over you because wọ́n lè bí ẹ pé ah eh, Mr. Jamiu eh, títì tó ń ní ẹ máa ṣe à ń wo iyẹ̀pẹ̀ kan lẹ́ẹ̀ máa dà sí láti jọ ṣé ìyẹn máa tó títì yẹn ṣá <laughs> ẹ̀wọ́ oríṣiríṣi supervisor ló máa ní ẹ̀ máa bá ẹ̀ dépò máa gbaṣẹ́ lọ́wọ́ ọmọ yorùbá wàá ṣe jáde jà sí lọ́rùn pa wọ́n máa jọ gbogbo alájọ máa fojú tó báyìí ni ah, wàá ríran wò wọ́n máa mọ̀ ẹ́ o wọ́n máa mọ̀ nọ́mbà ẹ̀ o wọ́n máa mọ̀ gbogbo ẹ̀ wọ́n máa mọ̀ iṣẹ́ tó fẹ́ ṣe wọ́n máa mọ̀ bí ó ṣe máa lù jẹ́ pé tán bá ti kọjá ṣe bọ́ ní rẹ́ẹ̀rù máa wà lórí bíbà yìí. Ah. Mr. Semiu àwọn òrí rèé lo Mr. Mutiu àwọn òrí o. Ah, ah, a máa ṣe fisa máa fisa ẹ àwọn náà sọ bẹ́ẹ̀ àwọn dúró dè yìí ah, bọ̀tán sọ pé oṣù mẹ́rin lẹ máa lò oṣù méjì àbọ̀ máa máa parí ẹ̀ níbo ṣe ti ní pàrà mi ló lágbára ibi tó dé nìyẹn ibi tí pàwọ́ aráàlú bá dé ni mo sọ fún yẹn kò sí nǹkan náà tẹ máa ṣe fáráàlú táráàlú òní mọ̀ pẹ́ kò dẹ̀ sí nǹkan tẹ máa ṣe fáráàlú tẹ fáráàlú òní ní access wọn ò ní lè béèrè bí ilé ìrè ẹ máa ní ẹ ti gbé kọ́ńtàtì kọ́ńtàtì fẹ́yàn kan ẹ ti ṣe níbo lẹ ti àtìgbà tí mo lẹ ti jọ kójọ kójọ a ní àwọn tó sponsor wọn gbà tán ṣe election ni àwọn tó ń ṣe ń dán fún ní contract àwọn tó lè ṣe wà bẹ́ẹ̀ wọn nígbè fún wọn máa wá ṣe kẹ tó wojú ilẹ̀ kẹ tó ṣe ó ti bàjẹ́ ìkan tá a tẹ̀ rí fídíò ẹ̀ gbà ọwọ́ ló fi ń bu títì tán ṣe ọwọ́ ọwọ́ ló fi ń ya ló fi ń bu ọwọ́ ló fi ń ya ló fi ń wàá wá lò ṣiṣẹ́ fọmọ yorùbá wọn ní àwọn máa mójútó pẹ́pẹ́ ara máa mójútó má wọlé wọn máa supervisor máa pọ̀ gan yàtọ̀ sí supervisor department tí wọ́n ti ń ṣe nǹkan yẹn ah, <laughs> gbogbo aráàlú ni supervisor gbogbo aráàdúgbò yẹn ti ẹ́ báyìí ọmọ àmọ́ tó bá fẹ́ ṣe nǹkan ládùúgbò kan gbogbo ọ̀nà máa ti inform nǹkan báyìí ó fẹ́ ṣe o oṣù báyìí ló máa gbà o nǹkan báyìí ni o báyìí ni o nọ́mbà ẹ̀rẹ̀ orúkọ ẹ̀rẹ̀ bó ṣe wà nìyẹn ẹ bá fẹ́ email ẹ o ẹ fẹ́ whatsapp ẹ o ẹ fẹ́ facebook ẹ fẹ́ netbook ẹ gbogbo búùkù tẹ bá fẹ́ ṣe fún òun rèé ẹ get in touch pẹ̀lú ẹ ọ tó bá ti mọ̀ pé o fẹ́ gba contract ọwọ́ ọmọ yorùbá ló wàhálà o ti mọ̀ pé wọn náà máa dòṣe ìlú ni gbogbo èèyàn máa mọ̀ ẹ́ gbogbo ẹ̀ ló máa mọ̀ ẹ́ ó dẹ̀ ti mọ̀ pé tó bá ti ṣe dáadáa ah ọlọ́run ah yorùbá alápọ̀nlé oh god oh god ah wọ́n máa gbọ́ ah bàbá jamiu ẹ kúṣẹ́ títì yẹn lọ ni ẹ wò bó ṣe tẹ́ ẹ ti jẹ́ gan ni ẹ ṣe o bàbá Mutí skul yẹn fáìn wọn á pọn ẹ dé wọn á pọn ẹ dé bàbá bá wọn ṣe játijàti ẹ jẹ́ kí agbára yẹn máa padà sọmọ Yorùbá sẹ̀ ẹ jẹ́ àmà bàbọ̀ ẹ jẹ́ àmà bàbọ̀ ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ má rò pé o fẹ́ lọ kọ̀ǹtẹ́sì olówó má gbàrò owó kí ló kàn pẹ̀lú owó náà nílòkùn ẹ̀ tiẹ̀ ṣáà ní pé n tó fẹ́ ṣe ọmọlúwàbí tó fẹ́ ṣe yẹn kò múra sí. lọ́ọ̀lẹ̀ rẹ àwọn kan ṣe pa nígbà kan tán ní wọ́n lọ ń sanwó kan lòun ta lé òun fi lọ ra ipò ìwọ́gbọ́n olè tí ò bá ṣe kó lè yẹn tí ó yẹ kó tà nǹkan fún kó ló fẹ́ kò ipò kó tó ti gba ìjọba náà gbà kó ti gbà àwọn tó ń tàn yín tán bá ti ń jẹ́ tán gbogbo owó ẹ wá lẹ àwọn wá láwọn bá ara wọn jà láì ṣe kí ló kàn mí èmi mo gbó lọ yín ni àìmọ̀mọ̀ ọ̀gbà tẹ̀ ń ṣe agreement owó ṣé ìjọba tó yẹ kẹ́ máa pilẹ̀ nìyẹn ṣé irú foundation tó yẹ kẹ́ ṣe nìyẹn àbẹ́ mọ̀ pé foundation ni eléyìí ni àṣẹ̀ṣẹ̀ tún bẹ̀rẹ̀ ni brand new tún leléyìí èyí táwọn bàbá wa ti lò lọ́lọ́ yẹn ẹ̀ èmi tún leléyìí brand new òun lọ́nà ṣe gbé blueprint ẹ̀ sílẹ̀ kápẹ́ kì í ṣe pé brand new ni ṣe bá máa máa lo ètò wọn alẹ́ pọ̀ ilé is brand new ló ṣe gbé blueprint sílẹ̀ ó yẹ ẹ̀tọ́ bẹ́ẹ̀ ẹ̀tọ́ bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ ṣe báyìí á dẹ̀ ní fọkànbalẹ̀ nú transparency wà gbogbo ẹ̀ wà ife ma máa wà máa wà wa máa ní gbogbo ama a máa a máa wà together a máa wà united yorùbá ni yorùbá ni wa ẹ máa rí a máa ló láyé àtijọ́ náà tó jẹ́ pé tí ọmọ kan bá dé láti school ìyá tó bá wà lé tó ti so oúnjẹ <laughs> ó ó gbogbo àwọn ọmọ tó dé náà máa jẹun náà nínú wọn máa dùn ẹrù dẹ nígbà pé bóyá ó fẹ́ ṣe kankan fún àbó fẹ́ ṣàkóso wọn náà ìfẹ́ náà ọmọ mi kan máa wá rí àwọn ló ti lọ sùnlé àwọn èèyàn kan ibẹ̀ ló ṣe ló ti sùn kò sí yẹn oríṣiríṣi nǹkan burúkú burúkú ọlọ́run ti ṣẹ́gun ọlọ́run ti ṣẹ́gun kò sábúrú yẹn mọ́ kò sí o ẹ má bínú pé mo gba táìmì ẹ mo dúpẹ́ a máa gbúra ara wa láyé àtàlàáfíà kò pẹ́ mọ́ bàtà ọlọ́run ti ṣe ni ọlọ́run ló ṣoore fún wa èèyàn kún un jẹ lè gbà kò sẹ́ni tó lè gbà lọ wa gbogbo rẹ tọ́lọ̀ ń ṣe fún kúkú wa ń bẹ̀ gbogbo bá ṣe ń gbàdúrà ló okun yẹn túbọ̀ ń pọ̀ sí ọrọ̀ tọ́lọ̀ ń ṣe fún wa lórílẹ̀ Yorùbá ń pọ̀ sí nǹkan dára sí àwọn àwọn èèyàn ni wọ́n wá kó wàhálà sí lọ́rùn nǹkan pọ̀ sí nǹkan dára sí aráàlú ni wọ́n dára sí nǹkan pọ̀ sí ká má sọ òdì kejì ẹ̀ ẹ ẹ fẹ́ gbọ́ ìròyìn téèyàn ń gbọ́ nípa ìyà tó ń jẹ wọ́n ní ní ní orílẹ̀ yorùbá ó dẹ̀ máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún rú èmi ó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn gan torí mo mọ̀ ní kì í sọ fún mi kò yẹ kí ẹ̀dùn ọmọ yorùbá gbogbo ibi tó ń pè nàìjíríà kò gbọdọ̀ sí poverty bẹ́ẹ̀ o tí china bá lòun defeat poverty kí ni nàìjíríà ní òun ṣe pẹ̀lú poverty níbo ló ti rí poverty tí ò bá ṣàwọn amúnisọ lórí burúkú yìí àwa mọ níṣe ni wọ̀nyí àwọn náà máa pè ẹ náà máa ní ó yá wá yáwó àwọn náà náà máa sọ pé ẹ bákan ni kò ṣe ṣòwò wọ́n máa tún gbogbo ẹ wọ́n máa dá wàhálà ṣe lọ́rùn wọ́n máa tún káàdé ẹ lọ́wọ́ ẹ lọ dìbàdàn ẹ lè ẹ lọ ta ilé lọ ṣe ilé lọmọ ilé yìí níbi ṣe máa ń pariwo gbogbo gbà á jẹ gbèsè o à ẹja ẹ wò ṣé bó ṣe mọ ní ẹjẹ kó yé wa o ṣé bó ṣe mọ ẹlẹ́wà ṣàpọ́n òun ni ṣọmọ láti ṣe ka sacrifice bọ́tà mọ̀ pé tí wà ní nǹkan wá ní amọ̀kan tá à ń sacrifice lórí adẹ̀mọ̀ kó ní time ṣé ìwọ tó sacrifice wọn ti school sí jẹ́ pé o sacrifice wà lé o ti lọ school ó ti mọ̀ pé ó lọ́jọ́ by time tí wọ́n bá ṣe tán sí tíwọ́ náà bá máa wọ school padà <laughs> wà ní yes yes ah ó wọ̀ tẹ̀ o ah ilé ìwọ̀ tẹ̀ gidi ah ó da gan ni ó da ó da ah ah ó ga jù ẹ̀kọ́ lélẹ́yìí o àṣẹfẹ́ kàwé ni o ìwé gidi lélẹ́yìí ah, ah, kí ló dé èèyàn á mọ nǹkan tó ń tó ń sacrifice fún náà wọ́n ti ọ̀nà kan sìn pé àwọn ń ṣe ọ̀nà yìí bọ̀tán ti gbé ìmí ìjáde yẹn gùn ó lọ́ngà bọ̀tẹ́ lè wọ́n máa ẹ̀rẹ́ tí mo pàṣẹ bí kí ni wọ́n ti fún ìlà iye oṣù tó máa ṣe ẹ̀tọ́ bá ṣe contract pẹ̀lú ọmọ Yorùbá time contract ni o which means pé ó lọ́jọ́ tó bá tó bá yẹ ọjọ́ yẹn wàá máa sanwó wàá bẹ̀rẹ̀ sí sanwó pàdé yìí nǹkan méjì máa wà tó bá máa ṣe contract wa ó máa time contract ó dẹ̀ máa insure insurance máa wà lórí ẹ̀ insurance máa wà lórí ẹ̀ ẹ wo ah, ó dà pé mo tún ti ẹ má wọlé ẹjẹ́ ká máa wòran yánú ti ṣẹlẹ̀ ẹjẹ́ àkọkàn balẹ̀ <laughs> ee eh, eh, blueprint ọmọ Yorùbá ló ní agbára máa wà lọ́mọ Yorùbá ìṣepọ̀ máa máa ṣe wọ́n máa máa ṣe anything anyhow má dẹ̀ máa ṣe bí ẹni pé wọn ò lè dọ́dọ̀ wọn wọn ò lè rí wọn má lọ má lọ contest ọmọ Yorùbá tó bá fẹ́ kán má rí ẹ o má contest rárá má try yẹ kò sẹ́nibọ̀dì ló máa ní access sí ẹ then ló ń sá fún wọn fún ṣe báàrin wọn ló wà náà tó ẹ mo ṣe ní pé wọn láti mọ ẹ ibi tó wà ní àárín wọn ló ti kúrò so o kì í ṣàlejò wọn wọn ṣàlejò ẹ so kí ló fẹ́ gbé barricade sọ́nà fún kí ló fẹ́ gbé gatekeeper sọ́nà fún àwọn èèyàn tún máa méèkì owó gatekeeper tún máa àgbẹ̀ ah, bá fẹ́ rọ̀gà ẹ lọ mú iye báyìí wá o ẹ mú iye báyìí wá o àhẹ́ ah, ẹ lè rọ̀gà bẹ́ẹ̀ yẹn o. Ah, ó máa pẹ́ kẹ́ tó rọ̀gà ọ̀gá wò ṣé báàrin bíi ló wà kó tó kúrò gbogbo dáadáa yẹn ò sí mọ́ o ẹ tó bá mọ̀ pé lifestyle tóun fẹ́ nìyẹn àà nàìjíríà káyé kíákíá tefetefe kó máa lọ kó lọ bá wọn bẹ ọlọ́run má jẹ ara burú dímọ̀ burúkú tó wà ń bẹ dímọ̀ to steal to kill to destroy láyéláyé kò sínú foundation ti yorùbá o kò sí agbára yẹn ó láti wà fọmọ yorùbá la sọ pé democratic republic dọ́gbù ni ẹ táwọn bá mú ni ìjọba àwọn ni àwọn ni wọn gbọgbọgbọgbọ o lè sọ pé o fẹ́ ṣe títì fáwọn káwọn má mọ̀ gbà ẹ kàn déédéé ẹ má kàn déédéé máa kó katapila sí nǹkan kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo owó ọmọ yorùbá ló ẹni tó bá ti wà lérí àyẹ̀wò náà máa ṣe supervisor pátá <laughs> ẹ máa báyìí yàtọ̀ sáwọn ti department tó máa ma yẹ̀ wò gbogbo ọmọ Yorùbá tẹ̀ ti supervise ó ti tán nǹkan tó dẹ̀ ṣe dáa fún ẹ ní pé tó bá ṣe dáadáa wọn bá rí ẹ nínú olè wọn mọ̀ ẹ́ wọ́n máa sà ẹ́ wọ́n máa kì ẹ́ wọ́n máa kí ẹ gidi àmàgbà títí tẹ màá ṣe láti ọdún tó kọjá yẹn wá gan wá ṣe mọ àmàgbà àwọn oṣù ilé àìyẹ wọn ṣe títí àdúgbò wa kò tí ì bàjẹ́ nǹkan kò ṣe o àkọ́tọ́ dẹ̀ máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjọ́ mẹ́ta ó ti bàjẹ́ àìṣègùn ni o wọ́n tún ṣàdúrà fún ẹ yorùbá ló nìyẹn yorùbá ló làkúnlé yorùbá ló nìyẹn ìyẹn ni róbọ̀tì olùṣe fáwa àwọn ògbé kọ́tọ̀ wa dànù ọlọ́run ti ṣèyanu èyí tí ò yí àwọn òyìnbó tán fi pa àwọn ọmọ science a máa fi yé wọn a dẹ̀ máa fi ìmọ̀ ọlọ́run ṣé bá gbọ́ nǹkan tán sọ nípa yorùbá náà ẹ̀pọ̀ ìfà áfíríkà yorùbá gangan náà sọ ẹ máa wòran ìyanu ti ṣẹlẹ̀ ẹ jẹ́ àfọkànbalẹ̀ ẹ ṣé mo dúpẹ́ ẹ má bínú pé mo gba táìmì o brọ́dà mi ẹ ṣé ẹ̀bùn everybody ní ilé ẹ mo dúpẹ́ o ẹ ọmọ àwọn àpapọ̀ yín o ẹ ṣé God bless you olúwa ló ṣe ẹ God bless you ó dàárọ̀.